percent ah mi lè dúró kí wọn tó gbòòrò lọ <laughs> mo sọ pé ọ̀rẹ́ tó bá lọ gbẹ e lọ bí àbí ìlú kan tí ò make sense wà á dà lọ ní ọyọ́ ló wà. <laughs> ṣé mi kọ́kọ́ ń dẹmọ ni mi kọ́kọ́ fẹ́ tètè sọ fún ẹ nígbà tí màá gba lẹ́tà mi lásán ẹ̀rù kọ́kọ́ ń bà mí àyà mi ń já nígbà tí màá kọ́ ṣí mo kọ́ díjú mi mo á ń lajú mi díẹ̀díẹ̀ ìgbà tí màá kọ́ lajú òsì báyìí mo kọ́ wo first letter ẹ ló wà bẹ́ẹ̀ ìgbà tí màá wo lọ sí last letter báyìí tí mo rí s báyìí mo fò sókè mi tí ẹ̀ka ìtókù mo ń ju sókè báyìí mo ń jó ni àbúrò mi ló sọ pé ah kí ló ṣẹlẹ̀ ìwé kò lè yí ẹ. kára lọ ṣe tó lọ gbé lọ bí àbí màdúgùrì bí sanfara ó ní lọ. láti ta ṣe kiri bókóbókó káwọn bókóbókó wọn bá lè bókóbókó. wọn bókó la lórí ntẹ ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ẹ̀yin kí ni ìrè ẹkùn gógó ali ẹjọ mi nọkú ẹjọ mi nọkú. ọkà rẹ náà ni àbí bí òkè eégún. wọ́n ní wọ́n ti gbé yín lọ bí jáde máa ṣáàfù. bẹ́ẹ̀ ni sá. mo ní wàá gbé yín lọ. tẹ̀ bá ń gbọ́ èkó lòdì. Lagos state ni. Hmm, Lagos state. àti ẹ̀dùgbọ́dọ̀ ọlọ́run tọ́jà pé mo ò gbé yín lọ sí jọ́ọ̀sì torí jọ́sìn yẹn gbé mọ́ríàmù lọ́kọ́lọ́ bá ní sọ́rí láyọ̀ àtàlàbíà ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ wò lílọ lẹ ń lọ yẹn o ẹ rántí ilé o ẹ rántí ọmọ ẹni tẹ́ ń ṣe o àbọ̀ làwọn àdè máa wà lórí yín. ẹ má lọ kẹgbẹkẹgbẹ àbí wà pé kí n lọ wí. àwọn tí wọn lọ bí àṣìṣe wọn kẹgbẹgbẹ. ṣé ni wọn wàá lọ sí àgùnbánirọ̀ tí wọn ò ní mọ̀ wọn díẹ̀ sí ẹ wo ẹ mọ jáyé orí tíyín lọ ẹ mọ sáfù àgùnbánirọ̀ ní ẹni sáfù ẹ̀wọ̀n. àmì o àmì o àmì o. ẹ wọ́n dà. ẹ ẹ wọ́n dé ní àmì àwò oúnjẹ àtijọ́ tó ń rún kékeré dé o ẹ̀rọ kíchìn lẹ̀ lọ sí. mo máa ń observe nítorí mo fẹ́ bí ẹ ti pẹ́ wọ́n kú ọláwàyè kí ni relationship tó wà láàárín àwọn àti mọ́mú. ọláwàyè kọ. highways ni ọ̀dẹ̀ ṣé àwọn ọjọ́ mákítà lójú ẹ̀ ṣèlú tó rí wọn àwọn mákítà máa ń pín báyìí ọ̀dẹ̀ ṣòlùbọ̀ṣẹ́ wọn yẹn wọ́n ṣaláwàyè lórúkọ wọn aláwárí. èmi ń ṣọ́ àwọn aráàfin tó wà ń bẹ tẹ́lẹ̀ ni mo ṣe pé bẹ́ẹ̀. fàmì sí mi ní ìrèdò ẹ̀wọ̀n ló yẹ. mo bí yorùbá kọ́ ni mo read in school nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ni kò dáhùn. nǹkan tí mo sọ fún ẹ lọ sórí àwọn mọ́mì àti one other uncle mi hmm? ọmọ ìyá bàbá kan ni wọ́n ó kàn jẹ́ pé mọ́mì jẹ́ obìnrin àwọn òǹkà aláwárí àwọn ni wọ́n ga ilé ìfijọ́ sí wọn nìyẹn wọ́n tún wá ní òǹkù kan so you get ìyẹn àwọn kọlà hmm? hmm, àwọn kọlà so wọ́n kún wọn ni mọ́mì obìnrin òǹkù gíga òǹkù ọ̀kọlà kílẹ̀ mọ̀ ń wá ìgbà lójú ẹ̀ ẹ̀bá ẹ̀ lójú ẹ̀ ẹ̀bá ẹ̀ lójú ẹ̀ ẹyẹ kẹkẹ àfi yẹyẹ. àwọn àwọn òyìnbó ajíbojú ẹ ṣe máa rí kálọ kọlà fún ẹ. màá jọ wọ. ọ̀rẹ́ àwọn kan wájú ọgbẹ lórí tìǹsì Lagos lódì. bá mú. òwe bí èèyàn bá ń rìn kú gbọ́dọ̀ fi àkọsí gbogbo nǹkan ẹ̀. ọba tún wá dé àwọn èkó kan láwọn agbègbè kan ìrìn yóò tún yàtọ̀ sí ètò ìrìn ìbọ̀ tẹ́lẹ̀ èkó ìrìn kan àdúgbò kan ìrìn míì ni. ẹ wá àǹtí ẹ jẹ́ mi ọmọ lọ ẹrù yín rè ọlọ́run fi sọ ẹ̀ sọ yín. kò tiẹ̀ mọ̀ nǹkan tẹ̀mí ń rò yìí. kí lẹ tó ń rò. ìwọ nìkan ló lọ dá jókòó sínú ilé òun. ẹ tó bá kúkú tẹ̀lé wa kájọ lọ ẹgbẹ̀rún mẹ́wàá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ náà a máa lè jì rẹ̀. ẹ mọ̀ yẹn ń tẹ̀lé yín ohun tí mú yín lọ náà ni kó máa mú yín lọ à èmi ò lè tẹ̀lé yín nìsín kó tó pé ẹgbẹ̀rún mẹ́wàá ọ̀tún tó mọ́ owó ọkọ̀ ni òjẹ́ mi náà fẹ́ lọ ẹjọ́ mọ̀ tẹ̀lé ọ̀sẹ̀ mọ̀ pé tí mú yín lọ rèé àkànní kàlùkàlù ni ẹ mọ̀ ọ́n lọ báyẹn jẹ́mi ó di lé mú sẹ́ gbọ́ ẹrù yín rèé. ẹgbẹ́ àlọ́wẹ́ òye kàlùkàlù èmi kàlùkàlù lójú ẹ̀ sẹ́rí bá ti ń lọ yìí. pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́wàá tẹ́ kó sí lápò yìí bí n bá ná kọjá bẹ́ẹ̀ ẹ ló lórí ọmọ àlè ni mo sọ bẹ́ẹ̀. ẹ̀yin méjì nu o kémi tó tún wá tẹ̀lé yín Ọlọ́run ní jẹ́ àjẹgbèsè láyọ̀lẹ́ lọ láyọ̀lẹ́ dì. bí ọba jà sí yẹyà sí o ọ̀nà ṣòro fò lẹ́kọ̀ọ́ o. mo lérò ọ̀dà mo lérò ọ̀rọ̀ o. fàǹtí lọ́wọ́ o fàwọn lọ́wọ́ o fàwọn lọ́wọ́ dákun o. àkìlódé dì ní fún ọ nígbà yẹ pé mi mọ fẹ́ lé ni mo sì bọ́ bímọ ó ń yà. láyọ̀ o ẹ máa rà o. tó kàn ń jẹ́ ìyàlẹ́nu fẹ́mi ni wípé eh, lẹ́nu ká kàn díjú kálà ni wọ́n ti sáré kọ́lé sí gbogbo àyín kò sílé ní ọjọ́ tèmi wá àyín tí mo wá wo bẹ̀ kò sílé ń bẹ̀. bó o láti wá ṣe bẹ́ẹ̀ ṣé ká máa padà lọ Ìbàdàn ní àdúgbò. àrìbàdàn àrìbàdàn àrìbàdàn àrìbàdàn kẹ pẹ̀lú gbogbo wàhálà tó lọ ẹ ti ṣe látàárọ̀ àwárí lóbìnrin wà nǹkan ọbẹ̀ ọkọ̀ oúnjẹ ọkọ̀ pẹ̀lú mi. ṣé yìí tó ń bọ̀ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́. теплая. Нелепо. mú ni. pẹ̀lú mi àkànní ṣé nǹkan tó dáa ni pẹ̀lú mi ṣe. kò séere amúni náà ni. pẹ̀lú mi ní adúrú kan tó tó bá yá sí jẹ mí lóko. kò ní ni kò ní bàbá. Ah! ẹ lẹ́ o ẹ lẹ́. ẹ ẹ rántí ojú ẹ rántí oyún yìí pẹ́ lọ lára èèyàn ní òru ìjẹta mọ́júmọ́ jẹrin tí Pẹ̀lúmi ń gbọ́kọ̀ wọlé wú tẹ́yìn bá báyìí tí máa gbé ilé Pẹ̀lúmi rèé o Pẹ̀lúmi òun náà làwa làwa béèrè lọ́wọ́ yín. ẹ má bínú o ẹni tẹ́ ń sọ yẹn mi ò lè sọ bí ó wà níbi iṣẹ́ understand because bíbá yóò ń ṣe lé hòtẹ́ẹ̀lì ni ó possible kò lodge bóyá kẹ lọ sí reception kẹ bèrè. irọ́ kò yé yín ni àní Pẹ̀lúmi pẹ̀lú mi ọmọ ìyá tó dúró yìí ni. èmi gangan ni mo bí. àbúrò tèmi gangan ni òun la wá ilé rẹ̀ sí rè. àwọn ti lárí pàbọ. ọ̀rọ̀ tẹ́yìn tó àìsàn ẹ̀ tó yí we are in, in that and both uh, elementary science and uh, biography Lagos. bóyá ọ̀rọ̀ tí mo sọ kò yá wọn mo dẹ̀ bìlí ìpàlẹ̀ yẹ̀yìn dáadáa ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa. ó gbọ́ yorùbá. a gbọ́ yorùbá jura lọ ó lè máa ya àwọn bímọ yẹn sọ. mo gbọ́ mo kàn fẹ́ físì pé àwọn àlékò ti kẹ́ lè mọ̀ pé àwa náà spark ni. nǹkan tí mo ń tọ́ àti explain ni pé ṣẹ́rí bíbá yìí hòtẹ́ẹ̀lì ni ilé ìtura téèyàn ń wá tó ń sùn tó ń lọ oríṣiríṣi èèyàn ló ń wọlé ló ń jáde ṣó ti yẹn sìn irú pẹ̀lú mi dẹ́n sọ possible kó wọ bí kó wá sùn ṣó ti yẹn tọ́lẹ̀ mo ṣàlàyé fún yín kó lè yé yín dáadáa. tó bá pẹ́ rí signboard níta ẹ ti rí pé o ti. mo rí mo rí kódà àwọn ya fọ́tò pẹ̀lú mi sí láàbáyé ọmọ <laughs> gangan mo wá sọ fún ọ pé the the intuition and interpretation is àwọn alánilé o. ṣé kò ń ṣèkó lẹ́yìn ìgbìmọ̀. àwọn tí o ìbàdàn làwọn ti ń bọ̀ ìyá rẹ̀ rí láti ìbàdàn èmi ni ẹ̀gbọ́n pẹ̀lú mi tá sọ̀rọ̀ rẹ̀. Ah, ok àìsí abalajọ. ẹ ẹbí ìyàyín ni èkó street èkó road èkó bus stop èkó àdèlé èkó adéníjì èkó ọlọ́ngbẹ́bẹ̀. ṣẹ́rí ibà yìí hòtẹ́ẹ̀lì ni bí mo yẹ sọ lẹ́ẹ̀kan but help tí mo lè ṣe fún yín ni pé ẹ̀yin ṣàbọ̀ sí títì tẹ bá ti dé títì ẹ kàn wá sọ pé pẹ̀lú mi lẹ́ ń béèrè o ilé ẹ̀ lẹ́ ń lọ o mọ́tò tó máa gbé yín gan wà mẹ́. àkànní bí èpo ló mọ lé pẹ̀lú mi. orú ni orú ni ó wọ ọkọ rẹ̀ wọlé èmi náà fojú sùn. ẹ bá pẹ́ bí security wa mi bá máa mú yín ètè jáde nǹkan tí mo mì ni pé àwọn tó máa ń gbéyàn bí ọlọ́pàá ọ bí so èkó lẹ wà ṣe àwọn ti wá tọ́lọ́pàá bá gbé yín lẹ́kọ̀ọ́ wọ́n mú yín lọ nìyẹn. Ah, ah. wúrọ̀ àwọn ọ̀rọ̀ lédè ìgbà ìyàgò ọmọ bóyá bóyá ìbí àti ẹ̀wọ̀n yẹn ló ń bọ̀ ó wá pẹ̀lú ìgbà nílò ìjọba wa. bébì ó mà lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ alákọ̀ọ́kọ́ náà mi ìfẹ́ kó o fi nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ẹ̀ mi ìfẹ́ kó o fi ṣe bínú mi ìdẹ̀ fẹ́ kó rí mi bíi alátẹnumọ́ but àwọn Yorùbá ní nǹkan tó bá ń dunni òun ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. mo ń gbọ́. èmi àti ẹ a kì í ṣọmọdé mọ́ àgbàlá ń dà yìí relationship èmi àti ẹ kò dẹ́ ń ṣe pé àṣẹ bẹ̀rẹ̀ lánàá ó ti ṣe díẹ̀ tèmi àti ẹtí ń bára wa bọ̀ èmi ò fi pé ó yẹ kó ní nǹkan kan tí màá máa béèrè lọ́wọ́ ẹ̀ ní gbogbo wa tó dẹ̀ máa hesitate láti ṣe fún mi. but um, baby ṣé kankan wà tí o béèrè lọ́wọ́ mi tí mi yóò wá ṣe fún wa. pẹ̀lú mi mẹ́wàá wà hmm. mẹ́wàá wà tó ṣe fún mi. ok mo ń gbà. nǹkan ẹyọ kan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ látijọ́ yìí nǹkan ẹyọ ṣoṣo tí mò ń tọrọ tí mò ń bí ẹ gbogbo ìgbà náà ni i want to know your parents mo fẹ́ kó mú mi lọ mọ àwọn òbí ẹ̀ áà áà látọ̀ọ́dún yìí wọn ò kí ń ṣàkúdà àyà náà. etí wo ló fẹ́ bá mi gbọ́ pé ẹni tí èmi àti ẹ̀jọ̀ ń tẹ̀lé ara látijọ́ mi mọ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀. mo dẹ̀ ń bí ẹ mo dẹ̀ ń bí ẹ mo fẹ́ mọ àwọn òbí ẹ mo fẹ́ mọ àwọn òbí ẹ ṣé òun parọ́ fún mi ni tó bá dẹ̀ jẹ́ pé òun tán mi ni jẹ́ kí n mọ̀ kí n lè mọ bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ ara mi ìwọ mọ àwọn òbí tèmi náà kí ló dé tó wá ń gbà wọn bí ẹ pamọ́ fún mi kí ló dé tó fẹ́ mú mi lọ́wọ́ mọ́ ah, tí anything bá ṣẹlẹ̀ ó yẹ kí n níbi tí mo lè lọ náà ó yẹ kí n ní àwọn tí mo lè fẹjọ́ ẹ̀sùn náà ó yẹ kí n níbi tí mo lè sá lọ náà pẹ̀lú mi sórí bí mo ṣe ń bẹ ẹ sọ ẹ mi ò mi ò mi ò mi mi mi mi ìfọwọ́ ẹ̀rọ mu mọ́ ó ti dójú ẹ̀ báyò ó ti dójú ẹ̀ báyò I want to know your parents mo dẹ̀ fẹ́ kó ṣe ni ní kíákíá otherwise o máa rí pípọ́n ojú mi. bá yín sí pé fún mi. Màá sọ ìtàn kékeré kan fún yín sí. Kò ń ṣe pé mi fẹ́ sọ fún ibi táwọn òbí mi wà. Àbí pé bóyá mi ò fẹ́ mú ẹ lọ síbẹ̀. Ọ̀pọ̀ bóyá mò ń tún àbí mi fẹ́ kó mìtà àwọn òbí mi. Ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn. èmi àti àwọn òbí mi àjẹ oúnjẹ alẹ́ tán àṣàdúrà lẹ́wà àkìrà ó dàrú oníkálukú wọlé lọ sùn nígbà tó máa tó nǹkan bí aago méjì lágbọ̀jọ́ ariwo là ń gbọ́. ká tó mọ̀ pé ara wa ni nǹkan ti rùn aṣọ ọ̀pọ̀ ọmọ yẹn mọ́. àṣé stove tí máa mi fi dáná fún wa lálẹ́ àṣé wọn ò pàtàn débi pé stove ìjọ títí títí títí òun kó wọnú epo estou pàápàá náà. àwa ò tẹ̀ mọ̀ pé ilé ti ń jóná kọ́lọ̀ má jẹ́ ká tó dùn lójú kù. bẹ́ẹ̀mi fúnra mi ṣe jáde nínú ilé lọ́jọ́ náà lọ́hùn mi ò lè sọ títí di àkókò yìí àwọn aládùúgbò gbìyànjú láti rí iná ẹ̀ pa. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn, pàbọ́ ló bọ́ sí. Inú náà èmi ìyá mi àti bàbá mi jóná mọ́ tí mo jẹ́ ọmọ òrukàn láì níbi láì lára tí mo dá ìgbé ayé mi. Kò wá sígbàkúgbà tí mo rántí ọ̀rọ̀ yìí tíbànújẹ́ ọkàn kì í dé bá mi eléyìí ló fà á tó fi jẹ́ pé gbogbo ìgbà tó bá ti ń béèrè àwọn òbí mi lọ́wọ́ mi mi kì í fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ pẹ̀lú mi pẹ̀lú mi ó ti tó bínú èmi ò mọ̀ pé irú nǹkan tó tó èlò ṣẹlẹ̀ sáwọn òbí ẹ̀ mo kàn máa ń fi pé bóyá o fẹ́ mú mi lọ mọ̀ wọ́n ni. I lost my parent. má bínú pé mo tún jẹ́ kó máa rántí nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí ẹ I'm so sorry. ojú mi làwọn bíbí ṣe jóná tí mi ò lè ṣe kọ́kọ́ sí. It's okay, it's okay, baby. ṣàdédé ó mú odi lẹ́nu ọ̀nà ilé wọn lọ́sánná sógun sí mọ́tò rẹ̀ ọ̀fẹ́ mọ́ ọ lọ tí mo bẹ́ kìjà sẹ́nu ọ̀nà mọ́tò rẹ̀ lọ́ba lábẹ́ẹ̀kì ha ọlọ́run ló ní kí bóyá mọ́tò tiẹ̀ náà ní pé paadi tí ò tí ì jẹ ó ní àwòrán wọlé lè wèrè kọ́ bá bá yín ni ẹ̀gbẹ́ ẹ̀ dúró ó ti rìn báyìí àwọn ojú ojútà tí mi lónìí mo ti mi wọ́ wánu mo tú ẹ̀ báyìí ni tó ń fẹ́ kù mo tú ẹ̀ ni. dákun ọkọ mi máa o dákun ẹ̀ ní sìnrìn ẹ máa lórí ẹ máa bọ̀ ọ́ rẹ o ẹ bó wa ní ṣóun gbúrò ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú mi. pẹ̀lú mi ẹ. a jẹ́ pé bó ṣe rí lọ́dọ̀ tèmi náà ló ṣe rí lọ́dọ̀ yín nìyẹn. Ah, bí ìdìbò. èmi àti pẹ̀lú mi àti fojú kan wa ìra wa ń sìn àti lé lọ́dún kan. Ah, ah. nǹkan tó ṣẹlẹ̀ nípa máa ń ra tẹ́lẹ̀ ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé i lose contact <laughs> àti ìyẹn ń gbọ́ sẹ́ nígbà tó lọ́n ṣe tẹ́ gba kọ́ńtàtì nísìnyí kí ló tún wá kù. no nǹkan tí mò ń try láti ọkọ nìyẹn mo mí pé àkínra wa mọ́ bíi ti tẹ́lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo move kúrò níbi tèmi ń gbé òun náà move kúrò ní ilé tọ̀dọ̀ títí ẹ̀ mi ìdẹ̀wà mọ́ tó move lọ fóònù mi wá sọnù ńgbà yẹn so nọ́mbà ẹ̀ mi wá mọ bí mo ṣe lè get ẹ̀ mọ́ láti gbà yẹn títí dì sìn so èmi àti ẹ̀ àti ìfojú ara ṣé pé ìwọ pẹ̀lú ẹ̀ kì ríra yín mọ́. àtọ. lẹ́dàá mi màṣánú mi màá ṣàánú mi ẹlẹ́dàá mi má má jẹ́ fojú sunkún ọmọ yìí. àmì o tó ó dáa kò burú mọ́ pé láyọ̀ tíwọ́ náà wálé ọmọ mi náà wálé lágbára ọlọ́run. wo wo kò ní sú ọ kò ní rẹ̀ o àmì o ìmọ̀ràn tó ò ní ṣe lórí tiẹ̀ náà o àmì bá wa wà wá kan àwa náà gbúrò rẹ ẹ̀yin tẹ́jọ́ wá wà lẹ́kọ̀ọ́ kọ́ yẹ kẹ́ ẹ wára yín ti ẹ bẹ́ẹ̀ yọ ní kékeré ni àdàkùn wá kan lẹ́kọ̀ọ́ sọgbọ́ ọlọ́run ju orí. mọ́mì ẹ mọ̀ kan tí ó ṣẹlẹ̀ báyìí sí nígbà tọ́rọ̀ ti rí báyìí mo fẹ́ promise yín pé mo máa try gbogbo nǹkan tí mo lè ṣe láti make sure pé mo rí pẹ̀lú mi. ọlọ́run àfún ẹ rí o dákun ọkọ mi. tí bá dẹ̀ ti wà màmá get back sẹ́yìn náà màmá jẹ́ kẹ́ mọ̀ bí gbogbo ẹ ṣe ń lọ. ọ̀dà ọ̀dà láyọ̀ o rọra o ọ̀dà o mọ̀ sàrẹ̀ o iṣẹ́ ọkọ mi mọ̀ sàrẹ̀ o ọ̀dà o ọ̀dà o orí nǹkan kan fílẹ̀ náà. Ah. Ah àárẹ̀ èkó ni owó ń bẹ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sí wo. bóyá kan tó ń lá àwọn ìsábì náà nù. ǹjẹ́ mo bọ̀ owó lọ ìyójọ́ mọ́ sá orí ọba rẹ̀ bàjẹ́ kì í fún ọ lówó lé wọn ni. Hmm, ẹ wo ọ̀rọ̀ ọmọ yìí lágbára o ṣé pé bí àwa náà ò ṣe rí náà ni òun àti lákúnlé náà ò ríra wọn. ẹlẹ́dàá mi ìkúnlẹ̀ abiyamọ orí ọyàn mi méjèèjì tó mú dàgbà á kúkú jẹ́ kí n rí mi ní fojú sunkún ẹ̀ gbọ́rọ̀ ọlọ́run. wọn ríra wọn lẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ tí èsè èkó sọ́jọ́ ta ní ẹ wá wá àwọn tì ah, ọlọ́run jòrí lẹ́kọ̀ọ́ ọlọ́run jòrí owó náà fọ́ gbogbo òdùmọ́ta èyí gbọ́ ọmọ ti dáàdé náà kọ́ mọ́mọ́ òdùmọ́ta yóò rí ẹja àfọkàn balẹ̀. pẹ̀lú mi a lè máa ṣe ọ̀rẹ́ ká má lè bára wa sòótọ́ ọ̀tọ́ kí ni kí ló yẹ tó ń sá fún mamsẹ́ àwọn Yorùbá bọ̀ wọ́n ní bàbá ní jígì ìyá dẹ̀ ní wúrà mo mọ̀ pé dáàdì ẹ̀ ti ṣaláìsí ṣùgbọ́n wúrà ẹ̀ tó kù yìí kí ló dé tó fẹ́ jẹ́ kó wọ̀ mí màmá wa ń bàdàn bẹ́ẹ̀ wọ́n ń wá ẹ wájú wọ́n ń wá ẹ lẹ́yìn gbogbo èèyàn pátápátá lọ ti sọ fún pa àwọn ń wá ẹ àwọn ń wá ẹ àwọn ń wá ẹ ò yọjú sí wọn ẹ kí ni màmá ẹ ṣe fún ẹ àbí nǹkan míì dẹ̀ wà ń bẹ̀ ni ọ̀rẹ́ lèmi àti ẹ ọ̀rẹ́ tá a jẹ ń ṣe kò ń ṣe pa ìṣe bẹ̀rẹ̀ sí ń ṣọ̀rẹ́ àti kékeré báyìí láti bẹ̀rẹ̀ sí ń ṣọ̀rẹ́ tá à ń ṣe yìí tí nǹkan míì bá wà ń bẹ̀ sọ fún mi nǹkan tá a bá dẹ̀ máa ṣe sí i á ṣe sí i ẹ́ lè yí ẹ náà jẹ́ kí n ṣàlàyé àwọn kankan fún ẹ sórí ti pé wọn wà mí bàdàn bí wọn wà mí bàdàn yẹn ìyẹn ọkùnrin náà kí ni tiẹ̀ bẹ̀ ṣe bí wọ́n rí mi so mi ò sọnù bẹ́ẹ̀ mi ò kú yes and let me make one thing clear to you and as far as I'm concerned bí mo ṣe wáyé mi ò lẹ́bi mi Lara. lára. Ah, yes Because um, mo ti sọ àwọn ọ̀rọ̀ kan fún ìyàwó mi. mo lè jẹ́ kó máa yí pé bàbá àti ìyá mi wọ́n ti jóná mọ́nu lé. yes. báwo ló yẹ máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀dájú èèyàn ló máa sọ irú nǹkan tó ń sọ jáde ah, ah. Oh. màmá wà ń bàdàn bẹ́ẹ̀ ọ̀wọ́ iwájú ọ̀wọ́ ẹlẹ́yìn ó wá sọ pé jọ́rò ẹ̀ lọ́rùn ṣá ò ń ni listen tó bá continue láti máa bí mi àwọn bí ìrẹ́ dáadáa tó ń bí mi ẹ̀ ẹ́ máa jọ ẹ lójú sí máa sọ fún ìyàwó mi pé o ti jóná mọ́ plane crash èmi hmm, yes màá dẹ̀ lé ẹbí e débi pé ẹ ní padà ara yín mọ́ tó bá rí àpè ẹ̀ lákòdáyà ni pẹ̀lú mi yes I can do it and you know me. tó bá fẹ́ pé o fẹ́ mọ information pa ẹ̀. Mm-hmm ní sùúrù kó dọjọ́ so um, sori nípa àwọn mọ́tò tí mo sọ ẹ́ eh? sori káà um, tí wù mí kí n ránṣẹ́ in fact tí wọ́n kàn fúnra ẹ̀ bá rí <laughs> tó bá mo rà no that's my friend wọ́n pé mo ní fúlẹ̀ fún káàtó náà wọ́n wá sí tẹ sùn wáyé. ó kàn rẹ̀ mí síbí ni. ìyá ẹ pẹ̀lẹ́ ẹ bá ti wá wọnú ilé kẹ lọ rẹ jù. atẹ́gùn wà níbí ṣé ó sì yá màá rí ẹ. ẹ wo ìyá pẹ̀lú mi ẹ̀yin mo wá rí torí pé mo níròyìn ayọ̀ kan fún yín. ìròyìn ayọ̀ tí mo ní fún yín ni pé. ṣé èmi èkúkú gbélé ẹ mọ̀ pé orí ìrìn lóore ti wá wà ibi tí mi ti ń rìn káàkiri ni mo bá ti ṣe alábàápàdé ọmọ yín pẹ̀lú mi. pẹ̀lú mi ó bá mi rí ah mo dúpẹ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ òun dà. àmọ́ ńgbà tí wọ́n èrí pẹ̀lú mi ó bọ́ sí ọwọ́ àjìn òkun sire kò mẹ́ni ọ̀wọ̀ mo á wò pé tọ̀ tá a bá ní ká fi àjì wá ibi tó wà ó ṣeé ṣe ká tún mú òmùlùmálà ti ọjọ́ sí n ò sì fẹ́ kó rí bẹ́ẹ̀ ìdí tí mo wá bá yín gangan ni pé ẹ̀yin ẹ bá mi wá owó díẹ̀ bẹ́ẹ̀ bá ti fún èmi lówó díẹ̀ èmi ó gba èkó lọ lójúmọmọ nígbà ń bá ti gbèkó lọ lójúmọmọ wọ́n sọ dáadáa dáadáa dáadáa títí títí tí wọ́n fi mọ tó ń gbé ń bá ti mọ tó ń gbé wọ́n á mú yín gẹ́lẹ́ ni. àkànní ò bá ti bá mi tẹ̀lé dénú ilé tó ń gbé e kò ti bá mi kì í lápá kó máa bá mi mu bọ. ìyá pẹ̀lú mi ọ̀rọ̀ èkó lẹ̀ ń sọ yìí èkó gbogbo nǹkan èkó pẹ̀lú òfin ni ṣe rí pé mo rí mo kọ́kọ́ tẹ̀lé díẹ̀ gan ọlọ́run ló yọ mi bẹ́ẹ̀ ni àwọn sharpshooter wọ́n lè torí ẹ̀ kí wọ́n pààyàn dànù. Hmm, èkó <laughs> ohun tó da tí mo lè ṣe òun mo sọ fún yín ẹ fẹ́ mi lówó kí n wá wá lọ èkó tí n bá ti wá tí mo tọ̀ tí mo tírèsì ẹ̀ dáadáa tí mo mọ ibi tó ń gbé ọ ẹbí ó kulẹ̀ fọlọ́. bẹ́ẹ̀lù wà ní kí n wá wá. Ah! láti ìbàdàn sí redeem láti redeem lọ mọ̀wé mọ̀wé lọ sí báfò ìbàfò lọ sánigilájé anigilájé dáyìnlá ọmọwúrà àyìnlá ọmọwúrà dé korodu gangan ni wàhálà yóò náwó tó ẹgbẹ̀rún márùn five thousand. ẹgbẹ̀rún márùn. Mm, five thousand. ṣé o fẹ́ máa wọ mọ́tò kéékèèké ni. ah kélekèlé lọkọ èkó èkó jìn eh. èkó nẹsẹ èkó nẹsẹ. ẹ eh, àmọ́ èmi ò náwó tó tó ẹgbẹ̀rún márùn lọ́wọ́. èló ló wà. bí a ti bá tú bí a máa rí ẹgbẹ̀rún mẹ́ta. Ah mẹ́ta ẹgbẹ̀rún mẹ́ta ẹgbẹ̀rún. ẹ ẹ gbọ́dọ̀ fún ẹ mọ̀ fún ẹ mọ̀ dánwò láíláí ah! àkànní àkànní ó ṣe ń ṣe ilé ayé báyìí o tún fẹ́ gbá gbowó lọ àǹtí kó o tún wọ́ ọmọ wọn lọ awitan onímọ̀lípà ìkòrú ìtògbè nkankan ṣé ìwọ ti ń wọ dáńfó ló fi mọ̀nà kòrú bá ní ìwọ lọ fẹ́ mú tún gbowó nínú ẹ tún fẹ́ kó fún àbí ìwé lọ ọbẹ̀ kọ́ lọ́ọ́ ìmọ̀ ọbẹ̀ kọ́ wá mú àǹtí mi lọ kí ló tó ọ̀ láàrin yẹn lójú báyìí tí wọ́n ti bá yé ẹ jẹ́ ó ní ta Gálílì tí wọ́n ti ń pàdé Jésù níbi tí wọ́n ti ta díẹ̀ dé. dákun jẹ́ kí n fún hmm. jẹ́ n fún ah èèyàn lòun bá mi fojú kan ọmọ mi o hmm. fẹ́ lọ bá mi mú wá hmm. oní kí n má fún ṣé owó ló ju ọmọ mi lọ ni jẹ́ n fún. i wonder o ẹyin ẹtì ẹ má dà lóhùn ẹ mọ̀ pé ẹni tí ò ní ro ẹni ni kò lè mọ iye ẹni ká ló bímọ ni kò ní sọ bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ. ẹ wo ọ̀rọ̀ táwa bá sọ kò sí rọ́ńbẹ́ ó tọ́ lélẹ́ẹ̀ bí ìgbà tí Jésù àbánọ́bí bá sọ̀rọ̀ ni ẹ má dá wọn lóhùn oje ẹni tí ó dé kò rí dé kò rí. ẹgbẹ̀rún mẹ́ta ló wà níbi. ẹ kò wó fún náà ẹ fún ẹ fún ó nídìí owó nù. Ah, pẹ̀lú mi ó ti wá ga ah. ó pupa sí irun ẹ wá. Ah. Eh, eh, ọmọkùnrin olè ò ní ga látijọ́ yìí ìwọ gan ọ̀gá sí. ẹgbẹ̀rún mẹ́ta ni. Eh, kò pé. ó pé kà ẹ ó dà ẹ mú eléyìí tó wà lọ́wọ́ yín náà. àkànní sẹ́bíkẹ́bí ọkùnrin kú ni ọdún fẹ́ẹ́ fáwọn ẹgbẹ́. máa fi léyìí dàpọ̀ kò sí máa jẹun. yá pẹ̀lú mi yá pẹ̀lú mi. ṣé bá fún mi ní eléyìí sí èmi fúnra lára mi ó ṣe wàá wá ẹgbẹ̀rún kan àbọ̀ one thousand five tí wọ́n fi kún kó tó lè pé kárẹ̀. èkó. mo bẹ torí ọlọ́run mo bẹ wo mo kúnlẹ̀ fún ọjà ah, ah, ẹ̀ wò bá mi mú ọmọ mi débi bá mi mú pẹ̀lú mi débi tó bá lè wò pè mí ah. wá pè mí màá tẹ̀lé ẹ̀ máa lọ mu. àmọ́ ọmọ àjẹkẹ́lẹ́ yìí dàbí tó ń gba tẹ̀lẹ́ o jẹ́kẹ́lẹ́ yìí ṣiṣẹ́ o. tọ́tẹ̀ yìí ẹ ti rí pẹ̀lú mi tẹ bá wá kọ̀ tẹ́ ẹ̀ rí pẹ̀lú mi rírí tẹ bá máa rí èmi báyìí èmi jọ ń lo èkó nílé pẹ̀lú mi ni sòsé. a ṣe kí ni a rí pẹ̀lú mi ẹ wo ẹ fọkàn balẹ̀ ẹ máa sun tí ẹ fi ṣe é dúró lẹ́ o. màmá retí ẹ lọ́la o rọra o. Ah! ìwọ náà tó ń sọ báyìí wọ́n ní wàkúwà lè yan wá nǹkan tó sọnù. olówó ah! ah! ò ní dára rí ọgbọ́n káwọn oko lè máa rí nǹkan tún jẹ. mo ti gbọ́. sẹ́yìn ọmọ pé tí àkànní bá ti fẹ́ lówó ní máa yín ni ó sọ yín dé atm ó ní ẹ̀ kó wá èyí náà ń kówó fún ẹni lọ́ọ́ ti bá tiẹ̀ jẹ́. o ṣe mo dúpẹ́ yóò gbà yóò gbà ṣé bí èèyàn làkànnì tó mú ìròyìn ayọ̀ wá fún mi lójoojúmọ́ ìwọ ńkọ́ èwo nìwọ ṣé wọ́n jáde o jáde ogúrú ọmọ mi jẹ́ n kówó fún. ṣé ìròyìn ègùn lèmi fún yín. mi ò mọ o. àbí èmi náà ṣe lọ yójú títì ìmọ̀ ń wọ̀ tún mò ń wò sí kọ́ lóun jẹ́ rí pẹ̀lú mi ẹni tí mọ́tò ọ̀padà rùn lẹ́ ń wá ẹ ṣe sùúrù ọmọ ẹ wà lé fún rẹ ẹ jẹ́ à ṣe sùúrù ọmọ ẹ wà lé fún rẹ ẹ mọ̀ dára yín láàmú. Ah, ah, kí ló dé tó wọlé yìí tẹ́lẹ̀ kan pa ebó mo yín lọ ọkùnrin kan náà ń jọ ní tọ́jọ́ náà tọ́tàn yín tẹ́ padà tẹ́ ẹ̀ mọ bí ọ yà sí mọ́. ọ̀dà kò burú o ọlọ́run níjà náà sọnù ẹni tí ọmọ gbowó lọ yín lẹ̀ wá èmi ò sì ní gbowó lọ yín àjọ máa wá báyìí lọ́la kan tẹ̀ ń wo bí ó ṣe mọ ilé ayé tiẹ̀ nínú o lè ta kò sí tí o lè ta irọ́ ti ba yé ẹ̀jẹ̀. o ṣe o mm-hmm. ah, ah, ọmọ ọlọ́mọ tó tún wá ń ṣàníyàn tó tó tó fún mi ní ròdùnú ó tún ní ká má fún lówó èwo ni wọ́n ṣe ṣé wọ́n jáde ni. bí mo ṣe gbọ́ gbogbo nǹkan tí Pẹ̀lúmi ń bá ọ̀rẹ́ sọ nìyẹn ọ̀rẹ́ mi ṣé mi ti ṣe ọkọ fẹ́ báyìí. ṣe ọkọ fẹ́ báwo ló ṣe ṣọkọ fẹ́. ah mo ti ṣọkọ fẹ́ ẹ̀ àbí ìbànújẹ́ ńláńlá òun ló jẹ́ fún mi láti mọ̀ ní pé pẹ̀lú mi ń parọ́ fún mi ni láti ọdún ìtẹ̀yìn àti ìtìjọ́ ń gbé ah, ìwọ náà wò ó ẹni téèyàn ti ń bá gbé láti àìmọye ọdún kò ń ṣàna kò ń ṣe ẹni kò ń ṣe ìjẹta lèmi àti pẹ̀lú mi ti mọ́ra ọkọ àti ìyàwó ni wà inú ilé kan náà la ń gbé àjọ ń jẹ àjọ ń sùn ni àjọ ń jẹ àjọ ń mu ni àjọ ń ṣe gbogbo nǹkan ni báwo ló ṣe máa wá fì ìwọ náà wo bó ṣe máa fì kó mọ̀ pé ẹni tẹ́jọ́ ń ṣe gbogbo nǹkan pọ̀ ní gbogbo ìgbà tó jẹ́ ọkọ ẹ ipe ó ń parọ́ fún ẹ ipe ó ń gbé nǹkan kan pamọ́ fún ẹ ó gbé nǹkan kan sínú tí ò jẹ́ kó mọ̀ ládùúgbò mo dẹ̀ ṣe máa ń tẹ pẹ̀lú mi nínú tí mo máa ń tẹ ní fún pé mo fẹ́ mọ àwọn òbí ẹ mo fẹ́ mọ àwọn òbí ẹ àṣírò ni pẹ̀lú mi ń pa fún mi ó wá sọ pé àwọn òbí òun ti jóná mọ́lé ìyá pẹ̀lú mi dẹ̀ wà ìyá pẹ̀lú mi dẹ̀ wà pẹ̀lú mi ò dẹ̀ sọ fún mi dájúdájú nǹkan kó sì máa wà nídìí ọ̀rọ̀ yẹn nǹkan kó wà ń bẹ́ẹ̀ ni. Ah. ó dùn mí o tí bá ní kò dùn mí rọ́ ni mo pa ọ tí mo ti ń gbàdúrà yìí pé kí ọlọ́run kó ṣe ń lọ́rẹ̀ ara yín kalẹ̀ kẹ́ ẹ di ọkọ ṣoṣo àràbà tí mi gbó kìjìkìjì kó má bàa fi ìpè òní ìyọkọ láyé kí la máa ṣe báyìí. ọ̀rẹ́ mi kò yé mi o kò yé mi o mi ì tiẹ̀ mọ nǹkan tí mo lè ṣe rárá rárá torí ẹ̀ náà mo ṣe wá bẹ́ẹ̀ mi ì mọ nǹkan tí mo lè ṣe akọni dákùnjọ kí ni pẹ̀lú mi sọ pé mo ṣe fún òun gangan gangan gan ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe pẹ̀lú mi tí ò lè dáríjì mi tí pẹ̀lú mi wá fi mí sí báyìí tó dẹ̀ ọ̀dájú mi dákùn kí ló ni mo ṣe fún òun. ẹ wo ẹ ṣeun ṣàrí bá a ti gbé mi lọ nígbà tí mo rí. èmi náà kó àlàyé mo ṣe fún pẹ̀lú mi pé tọ̀ ẹ̀yin ẹ̀yin o ẹ ti ń wá o àárò rẹ̀ ń sọ yín. kí ló wá wí. nígbà tóun náà lanu mọ́rọ̀ báyìí tí ó sọ̀rọ̀ ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó sọ̀rọ̀ ilẹ̀ gọbọi ó ní ìyá òun ṣe òun ó sì dùn ún gan òun ò ṣetán àti fojú òun rí wọn òun ò ṣetán àti ṣe gbá òun ò ṣetán àti ṣàwo òun ò ṣetán àti ṣe kókó bàbá sàmì ni àhà pẹ̀lú mi ọmọ èké ní sí ọmọ náà ẹ wọ ọmọ pé bí àgbàlagbà bó bá ṣe ọmọdé ọmọdé ni ó bẹ̀bẹ̀. bẹ́ẹ̀ni. bọ́mọdé náà bá sì ṣe àgbàlagbà ọmọdé náà ni ó bẹ̀bẹ̀ bákan náà ọ̀ya máa bọ́n àyín wálé kọ́ wá bẹ ya rẹ̀ pé tọ̀ kí ya rẹ̀ ọmọ bínú gbogbo ẹ̀ṣẹ̀ yìí tó ti ti bá ṣe ọ kọ̀ ya fi ẹ̀kọ́ gbàgbé ẹ̀fọ́ lọ́hùn ó ní láéláé. bẹ́ẹ̀ lanúlẹ̀ náà lèmi náà lálẹ́ ó fa akẹ́kọ̀ọ́ yóò ní lá. ó dòdì àyàfi tóun bá kú lókun lòun ó fojú kàn wọ́n lòun ó bẹ̀bẹ̀ lòun ó ṣe gbá lòun ó ṣe àwọn lòun ó ṣe kó bá bá sá tó sọ. àbúrò ìpẹ́lú mi wà bàjẹ́ ni ọ bàjẹ́ gan o ah, ẹ wo àǹtí ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ẹ kún ilé mi ọ̀fẹ́ kẹsùn kọ́ mọ́. ìsọkún. ẹ má sunkún ẹ má sunkún ọlọ́run ó ṣe gbogbo ẹ̀rọ ọ̀run tí ó lò jújù. ó tiẹ̀ ti níyànjú ti níyànjú mo wá wò pé tọ̀ bí ọmọdé bá gbọ́ngbọ́n kúkú àgbà náà gbọ́ngbọ́n sínsìn mo bá bẹ̀rẹ̀ sí ní amagabéètì ẹ̀ amagabéètì ẹ̀ kò lè yé wọ̀ mo wò pé rò pé àwọn tó gbé ìbomi tọ̀dọ̀ mi ló wà lórí ìjókòó ni mò ń sọ ní jẹ́ bẹ́ẹ̀ mo fi ara mi lẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní sọ ìrìn sí ẹ̀ lọ́tún lọ́sì láàrin níwájú lẹ́yìn wá gbìyànjú mo mọ ibi iṣẹ́ ẹ̀ mo mọ ilé ẹ̀ ah. mo mọ ọ̀nà ẹ̀ hmm. gbogbo rìn sí ẹ̀ pátápátá ni mo fi gbogbo gbèsè ayé mi ọjọ́ márùn-ún gbáko ni mo lò lẹ́kọ̀ọ́ ah, ah. inú mọ́tò ni mo ń sùn torí tiẹ̀ ilé wọn dà fún ẹ o àmín wọn jèrè àwọn ọmọ ẹ o ṣe o. kò sí wàhálà mọ́ ọ̀rọ̀ pariwo mọ́ nígbà tó ti mọ ibi tí ń gbé ẹ fi òkú lẹ̀ ọ̀rọ̀ ti gbogbo ẹ ti níyànjú. ẹ so ká wá wá ọ̀nà bá ti lọ èkó ní ẹ̀yìn kan lémi kan àbí níwọ̀ kan tó bá jẹ́ àwọn mẹ́ta la fẹ́ lọ tó bá jẹ́ àwọn mẹ́ta ẹ̀jẹ̀ á mọ̀. ẹ̀yin méjèèjì ẹ máa lọ ẹ ká ṣe méjì báwọn kí rú ọmọ pọ̀ lọ ní èkó ṣé káwa méjì náà lọ. kò sí wàhálà. èló wà ní káwa tọ́jú lówó ọkọ̀. èkó gangan ten thousand. ẹ ah, ah, ah òun mú wọn lọ́rùn ni. Ah, ọ̀run kẹ̀ wo bá bá jọ òrùn gan ni ọ̀fẹ́ lọ́rùn kò jìnnà bó bá fẹ́ lọ. èmi èyí ti sẹ́ni báyìí èmi èyí ti tán ti ń lọ ẹ wò àǹtí níbo jẹ́ pé ẹ méjèèjì ẹ̀jẹ̀ lọ nísìnyí kò sí wàhálà mọ́ ẹ̀yin ẹ kówó lọ́kẹ́ mọ́ fún dáńfó lówó àwọn ọlọ́kọ̀ ìpẹ́kẹ́ mọ́ sanwó látàpọ̀ tiyín ìbẹ́ jọ ń lọ ni. Ah, ah, èrò kúrò lóró àìrò ah, ọkàn ò dáa ẹ má ṣe bẹ́ẹ̀ sórí bí ìyá pẹ̀lú mi tí wọ́n bá kó ọkọ̀ èkó sápò báyìí tí wọ́n bá ti wọ ọkọ̀ ní bóyá ìwòrò odò àbí bódìjà pé tọ̀ ọkọ̀ èkó làwọn wọ̀ yìí o ká tó dé gúrú owó wọn ti pòórá lára bẹ́ẹ̀ ni. àgúrú ń gbowó ni. àgúrú mi wò àwa táwa mojú ògùn la máa ń pàbí nírè lọ́rọ̀ òun ẹjọ́ ìwúwọ́ wà lọ́wọ́ wa. ẹ ń kó fifteen thousand kan wá fún mi owó àjọ tó ń kó wá fún mi máa yọ ten thousand ní ìjọ wo ni. màmí ah, màmí ẹ gbọ́dọ̀ kó fifteen thousand fẹ́ níbọ̀dì. Ah. ọ̀rọ̀ rádaràda ẹ gbọ́dọ̀ wéré ọ̀rọ̀ èkó là ń sọ lọ́wọ́ èkó. ẹ má bínú sa ẹ kọ́ ni mo bá sọ ẹ má kó fifteen thousand fẹ́ yàn kọ́kọ́ mo jẹ́ two thousand ẹ gbọ́dọ̀ kó fẹ́ yàn kọ́kọ́ sorry sir. ó ní àwọn question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ the first one ni pé ẹ mọ̀ bí tí pẹ̀lú mi ń gbélé kọ́ Ah, dáadáa ẹ mọ ọ́fíìsì ẹ dáadáa ẹ mọ gbogbo bí tẹ dá ọkọ pẹ mọ yẹn. gan ok ẹ jọ ẹ dá ọkọ street mẹ́wàá lẹ́kọ̀ọ́. lẹ́kọ̀ọ́ hmm. èkó tíá. ẹ èkó. èkó lé èkó ta. akànni. èkó òde èkó àárín èkó ẹ̀gbẹ́. ọbọ ọbọ ló ẹ. àgbàlagbà ní ẹ̀dẹ̀ lójú tì ẹ wá jókòó síbí ìbá ẹ bẹ̀rẹ̀ sí í sọ ìsọkúsọ fún màmá. ah ah ewu ẹjọ torí Ọlọ́run gbọ́dọ̀ ìbá ṣe jẹ́ ni kẹ́ ẹ sọ fún mi ẹ má dà mí lórí rẹ ti fún mi sókùnkùn. kò sẹ́ni tó lè dà yín lórí kò sẹ́ni tó lè dà yín lọ́pọ̀lọ́ irọ́ ló ń pa wọn ò mọ ibi kankan lẹ́kọ̀ọ́. ṣé ṣé gbogbo bí ti ń sọ ń bẹ lẹ́kọ̀ọ́. wọn ò mọ ibi tó ti wọ mọ́tò èkó gan. Ah, ah! ẹ wo àǹtí mi ẹ má bínú kó ṣẹjú èmi náà ìgbà tí fìtínà lè bá ti pọ̀ jù lọ́dọ̀ ìyàwó tí ò sówó lọ́wọ́ àti jẹun àti ta àyà tèmi máa ń wá gbogbo ọgbọ́n láti wá bá yín gba owó. kọ̀tán àǹtí ń wọ́n sọ you see ìmọ̀ wí fún yín. àti mi wí bẹ́ẹ̀ ò sọ ní kí n má kó owó fún mi owó pọ̀ lọ yín ni. àwọn ọmọ ló ń ta mí. Oh. ẹ àti mi hmm. ẹ wò ọ̀rọ̀ pẹ̀lú mi ló máa já sí. àmín ah, ni nǹkan tẹ̀mí bá wa bíbá ìtẹ̀lẹ̀ ìròyìn ayọ̀ ni mo ọ̀nà excuse me ẹ jọ ẹ má anything Ben, tí màá fi sọ gbogbo nǹkan tí anything Mami, mo fẹ́ ṣe introduction ìlú ń bíbá iná dẹ̀ ni mo ti fẹ́ ṣe mo dẹ̀ ti lọ rí pẹ̀lú mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé ọ̀rẹ́ lèmi àti ẹ̀ ó máa wà ní ibẹ̀ níjọ́ tí màá ṣe introduction yẹn bẹ́ẹ̀ ni nǹkan tí mo ṣe ni pé kémi tètè bí ẹ̀mẹ́jì ṣe máa make arrangement láti wà ń bẹ̀ níjọ́ tí bá ń ṣe introduction yẹn mm. so ẹ̀yin àti pẹ̀lú ìfojú kan ara yín jọ yẹn gan-an mm. wá. ohun mm. tí mo sọ nìyẹn. àgbọ̀dọ̀ tẹ̀lé kí lọ sọ olùsì ẹsẹ̀ mọ́lù ní dègà ó rí ilé rẹ̀. ẹlẹ́dàá ló máa dá fún ẹ alájọbí ló máa dá fún ẹ gbogbo bó ṣe bí mi bí mi ṣe ná làáfíà tí mo dẹ̀ kówó mi fún ẹ ẹlẹ́dàá mi ló máa dá fún ẹ. sàmì àti sísàdúrà fún ọ sàmì lánàá sàmì ni ah! ẹsẹ̀ lórí ìdílé ẹsẹ̀ ma gbogbo ẹ ti dàrú báyìí ìfọkànlẹ báyìí. àkànní tó ń wo bí ọgọ le. lẹ́yìn eléyìí ìbejì méjì ọ̀rẹ́ ọkọ ẹ̀yin ní oṣù irú ẹ̀. ẹ as I was saying um, ọmọ yẹn tẹ̀ máa lọ sìn kọ̀sán àti wà lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìyá ẹ̀ bí sàmù kò tó ṣẹlẹ̀. àǹtí ah, gbogbo ètò mọ̀ mi mọ̀ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ti yẹ kó lọ mo wá wo aago pé ah yín ti mọ̀ dáa yín dúró ti pẹ́ èyí ló jẹ́ kí mi ọ̀sán yín wá pè yín kẹ́ ẹ wá lórí bá nǹkan yín bẹ́ẹ̀ o. bó ní ṣe òfojú gan ni rẹ. Ah! mo fojú mi rí báyìí àmọ́ kò rí mi o ibi èmi lẹ̀ sí ìwọ̀n ojú rí mi ṣùgbọ́n àsìkò ti lọ ó yẹ kẹ́ ẹ tètè wá bá kẹ́ ẹ kì mọ́lẹ̀ mbẹ́ kẹ́ ẹ kójú ajo kò ń sọ. ó yà jà lọ. níbo la ń lọ níbo la ń lọ. sọ́ọ̀nì bá mi débẹ̀ ni. báyìí débò àmọ́ èèyàn jẹ́ tìrí bíbẹ̀ ni mo ti yọjú pẹ́tò mo wá gbọ̀ǹkan bíi ni. wọ́n á wá ní pẹ́tò olóòfófó lọkùnrin ó ti mẹ́rin mi wá ẹ̀ kọ́ máa mọ̀ pé mẹ́mú yín wá ẹ̀yin kẹ́ ẹ lọ́ọ́ yọjú sí gan yín ọjà yìí ẹ̀yin náà tètè máa lọ kẹ́ ẹ má pẹ́ kí n tún tẹ̀lé yín ẹ sọ lóyè àti orin náà dán àwọn aṣọ lóyè dámẹ́ bọ àmọ́ á pé èmi ni mo wá pè wọ́n mọ búdú ọ̀fẹ́ yẹ rí èmi mọ̀ mọ̀ dáná bí ẹ ti kàn ẹ̀gbọ́n náà dán òsì. torí pé bóyá jẹ́ sí mi gan ni gbọ́dọ̀ má wà ní introduction ẹni i'm very sorry about it but mari tabade kọ máa kọ mi. fi wọn sílẹ̀ jẹ́ kó máa lọ ó ṣàmọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ni lẹ́kìn máa kẹ́sàn-án wọn lákúnlé ah, pẹ̀lẹ́ kó náwó èyí o àrèrè ń bẹ́ ọ̀nà ah, ọkọ mi. kí ni nǹkan tí mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ tó fẹ́ fi rí mi torí ọlọ́run. jo ọkọ mi. pẹ̀lú mi pẹ̀lú mi pẹ̀lú mi pẹ̀lú mi pẹ̀lú mi ó ti pẹ̀lú mi bá mi dá dúró. tèmi tán ah, kí lọ́mọdé yìí sọ pé mo ṣe fún un ah, ah, mo gbé mo gbé ọ̀ọ́ ẹlẹ́dàá mi. ṣe pásítọ̀ olúwa máa ṣàgbà dọ̀tún ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ yìí ẹ kú àgbálẹ̀ wa àǹtí ẹ̀yin náà ńlẹ́ ẹ rí odó ń pariwo lóòótọ́ ọlọ́ náà sì ń pariwo alágbẹ̀dẹ tí ń lu lójú kan náà ó ní tó fẹ́ gbà lọ́wọ́ ni ṣé ẹ wá rí odó tí ń pariwo ìyẹn mọ̀ ní mọ̀ ń gún bẹ́ẹ̀ ọlọ́ ata náà ti ń pariwo ata ló lọ gbogbo wa la sì mọ̀ pé jíjẹ niyán atatẹ̀sínwó náà ó ní wọ́n èsè bẹ̀ táì tiyán sọ̀hún alágbẹ̀dẹ tí wọ́n á lu náà tí ọ̀dà kẹ́ńbẹ̀ kó lè rí nǹkan rí gbà lọ́wọ́ orin ni o ọlọ́run jáwa náà ò rí nǹkan rí gbà èmi sì mọ̀ pé dúndùn báyìí ni ó kẹyìn ìwúrò ẹ fọkànbalẹ̀ o àpásọ̀ náà jókòó yìí àdúrà rèé. bẹ́ẹ̀ ìyá Pẹ̀lúmi pastor, ẹ fọkàn balẹ̀ jésù àgbàdúrà yín àdúrà yín tiẹ̀ ti gbà àdúrà yín ti gbà. Mm-hmm. jésù àánú mi jẹ yín nù. àmì jésù. mi ò dẹ́ni fẹ́ kẹ́ ẹ ro àròkàn torí àròkàn tẹ́rí yẹn ó máa ń fa ẹkún àsùnwòn dání. ó ń fa o. pásítọ̀ ẹ kàn ní kí n má ronú mọ́ ni ṣé nǹkan tó dáa ni kí má jèṣì tójú òbí ẹ̀ rọrùn ṣé wàá rí ọmọ tèmi kò kú o ó wà láyé àmọ́ ń fi mí ṣẹ̀sín ayérayé ni àǹtí ẹ̀ ní sẹ̀sìn àgbà lọ Jésù ẹ̀ ní sẹ̀sìn. ẹ tẹ́ ẹ bá gbàgbé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ọmọ yín ò kú. ààyè ló wà ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé kí ni nǹkan tí ẹ fi ṣe pàṣípààrọ̀. pàṣípààrọ̀. pàṣípààrọ̀. bẹ́ẹ̀ni. mi ṣe pàṣípààrọ̀. pẹ̀lú mi àbúrò mi ni. Eh, <coughs> ẹ ṣeun. ṣe rí pẹ̀lú mi tá à ń sọ̀rọ̀ nípa yìí lóòótọ́ ibi báyìí nílé èmi dẹ̀ níyàwó ẹ̀ àtijọ́ tèmi àti ẹ̀dẹ́ ti jọ ń gbé kò bá mi sọ pé òun ní fámìlì kan síbi kan ìtúrè ni mo ṣe ń béèrè pé ẹjọ́ ṣé ẹ̀yin ni ẹ̀gbọ́n mọ́mì ẹ̀ àbí àbúrò mọ́mì ẹ̀ ẹ má bínú. Ah, ó ti o eh, bóyá ọ̀rọ̀ wa ò yé yín dáadáa àbí kó má lọ jẹ́ pé àwa la sin léyà. ẹ ti ń gbé síra wọn ó túmọ̀ sí pé you are miss able to balance diet ìbò wa àmọ́ pé tá a bá wà lẹ́kọ̀ọ́ àwọn èkó àbúrò fi èkó sọ̀rọ̀ <laughs> ara wa èkó ni àwa ń lẹ́kọ̀ọ́ dáadáa àwa máa ń wá sí èkó àwọn oníwọ̀n ìwá. Mm. ṣe rí Pẹ̀lúmi tí àwa ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀gá òkúpa olómìnira díẹ̀ torí wípé ẹni tí ó júwe àyìn fún wa ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n pera wọn táwa náà sì mọ̀ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n lákúnlé ni orúkọ rẹ̀ ń jẹ́ òun ló júwe fún wa ní pẹ̀lú mi tiwa tá à ń sọ kì í wá ṣe pé ẹbí àbí nǹkan kan ìyá tó bí pẹ̀lú mi gangan lójókòó yìí bẹ́ẹ̀ ni èmi làbúrò rẹ̀ mẹ́ta ni wá èmi tí mo rí ìyá àti ẹni tẹ́ ń wò ìkan wá wà láàrin wa ó ga fíofío bí òfìò báyìí òun ò lè wéko ni òjò wà <laughs> òun ò lè wéko rárá. so ẹ̀yin ni mọ́mì pẹ̀lú mi. mọ́mì ká sọ máa ẹ ká sọ máa ẹ fà á. inú mi dùn láti rí yín gan-an. wàláyà àsìléyà wàláyà àsìléyà àsìléyà táre táre sọkọ ti ń rè. bẹ́ẹ̀ni sọkọ yìí bẹ́ẹ̀ni. pẹ̀lú mi ti wà rè ah. pẹ̀lú mi wà rè. ọkọ mi àsìléyà àsìléyà àsìléyà. ẹ ọmọ mi rè èmi gangan ni mo dẹ̀jẹ̀ sí lórí. ẹ wọlé ẹgbẹ́ bọ́ta. ah ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ dáadé eh. ẹ pẹ̀lú mi ò sí lẹ́sìn eh. ṣùgbọ́n kò ní pẹ́ dé ó ti lọ síbi iṣẹ́ látàárọ̀ eh. ká tó rí bíi ọgbọ̀n ṣẹ́jú sísìn ó máa dé ẹ gbọ́. mọ mi kí ni nǹkan tẹ máa jẹ kí ni nǹkan tẹ máa mú. Ah, wo tí ẹ kọ́kọ́ fún wa lómìnira ká mú kọkàn wa balẹ̀. ọkọ mi tiẹ̀ ti balẹ̀ nígbà tá a ti dé. kódà ah, ẹ jẹ́ lọ́wọ́ ayé bọ̀ mi wá. Ah, ẹ lómìnira. Ah, èmi èmi ń sọ ó ti wá pupa sí dáadáa ó ti pupa ju yé lọ ah, pẹ̀lú mi pẹ̀lú mi pẹ̀lú mi. ẹ kú jókòó dáadé ẹ kú jókòó ma báwo ni trip yín sá. ah it's better than the anger one. Yeah. <laughs> ó ti yé mi sá. àwọn tètè mọ èbó when I be traveller. ọ̀rọ̀ máa when I be traveller ẹ̀ ṣeun ẹ ṣeun gan ẹ ṣeun aya mi ẹ lálẹ́ ni ẹ ní lálẹ́ ilé o ẹ̀yin náà Ah, ẹ rẹwà ẹ rẹwà pọ̀ rẹwà pọ̀ ọmọ. ó dàbẹ̀ ni ẹ̀jẹ̀ dàbẹ̀ ìrànwọ́ fún mi. ẹ̀wù dáadé mọ́ mi mú pẹ̀lú mi ti dé láti ilé iṣẹ́. ọ̀rẹ́ àmọ̀ mi mọ́ àmọ̀ mi mọ́. mo dúpẹ́ mo ti dé láti iṣẹ́ ẹ jẹ́ kí tètè lọ pàdé ẹ̀ tó ṣe. àbúrò mi ò ṣe okó àdúró ti ní o ah, ọlọ́run àdúró ti wà náà ojú òní tiẹ̀ o. alájọbí ni alájọbí alájọbí. surprise surprise. ọkọ mi ọmọ ọlá. pẹ̀lú mi. pẹ̀lú mi ah ọlọ́run ṣé mo pẹ́ o ẹlẹ́dà mi eh, ah, pẹ̀lú mi. who are these people. Um, your mom now. hello hello i told you i don't have anybody i don't have parents my parents are late who are these people for crying aloud. wait baby nisuru but. Um, I... but what. no no no no late late Then, late now and fast now. hello do i know you. Um, do I know you from anywhere? I don't know them. Pelumi, take it easy. They need sùúrù now. She said she's your mom. Abi, she wọ́n come máa dédé while claim ọmọ money. Maybe. How could somebody walk into my house and tell you they're my parents and you allow them to sit down? I told you my parents are late. I don't know them from anywhere. I've never seen them from my life. Excuse me, do I know you? Eh. Hello? old fools do i know you. Hey, Pẹ̀lúmi ah, ah don't talk like that na àgbàlagbà ni wọn na. and fuck what. wait wait wait wait don't do your wrong jẹ́ ká yanjú ọ̀rọ̀ ilé ẹyọ kankan they say they are your family from the village. excuse me ṣorí àwọn tó máa ń rob àwọn rob àwọn máa ń ṣe ni wọ́n máa ń wọlé káàkiri àwọn four one nines hello do i know you. ó ń bí só ń bínú. ó ti bínú. Tell them to leave my house now. Wait, wait, wait. Tell them to leave my house right now. Okay, okay, okay, okay no problem. Dákun aya mi, kí ló bo. wí ń gbọ́? Mo gbọ́, mi fẹ́ tu. Kí ló ń wí? Èmi ò fẹ́ tu fún nísìnyí, yóò sọ díẹ̀. Ẹ mú mi, ó sọ yí pé ẹ̀yin kọ́ ni ìyá òun pé ìyá òun ti kú. Ẹ èmi ọlọ́run máa jẹ́ ní òkú pẹ̀lú mi, pẹ̀lú mi, pẹ̀lú mi, wá jọ́ torí ọkùnrin àwọn ọkọ mi. Wọ́n ní ọ̀tá bá rí mi. Mo tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ kan bá ṣe dákun dáríjì mi. Èmi aya mi dákun bá ń bẹ́ẹ̀. Èmi nìyẹ́ mi mo dẹ̀ jẹ́ sí ẹ lórí ìṣàánú ṣàánú mi pirate of the caribbean i don't know you ma. dákun dákun ayé àdínkì ló wí dákun máa bẹ máa bẹ dákun. ìjọ ta bá rí ibi báyìí ìjọ náà ni bí wọn sí. ẹ ẹ mama please please i don't understand you i don't know you i don't know you please. mo fọ alájọ bíbẹ. bẹ́ẹ̀ni bá mi lè lè bàbá yà á. mama jẹ́ ẹ̀rọ sáà yeah, but look. Hey, boy, hey. I don't know you. You guys kò yẹ kí tẹ̀lé mi ti lọ lóṣèlú ìwòsàn wá wọlé ẹ mọ̀ pé òun fúnra lára òun lòun fọwọ́ ara òun ti yá òun dà. mo dẹ̀ mọ̀ pé ọlọ́run bá wa bógun èṣù rẹ̀ ẹ ti ẹ̀ sì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bíbá tá délé àlọ́ máa yanjú pẹ̀lú. ǹjẹ́ ǹjẹ́ bá. Hmm. ẹ kú jọ̀bọ̀ dókítà máa tó ṣe tán sí. ok ẹ ṣe mi. ọlọ́run ojú ajé rẹ̀ àmọ́ pẹ̀lú mi láì bò kò yọjú nù. madame ẹ kú jọ̀bọ̀. ah dókítà. ẹ kú jọ̀bọ̀. ẹ má bínú tó ń dájú àwọn ọmọ àtẹnusẹ ní ìlú wọ́ọ̀dù. ẹ ṣe gan-an ó ti ṣe dé táwa náà ti ń dúró dé ìlú báyìí ẹ báwo dé lára wọn. ẹ yà lè yọjú sí wọn sí i ẹ jẹ́ kí n lọ ọ́fíìsì. Ah, ṣé èmi náà lè máa bọ̀. àlàáfíà ni ó jẹ ṣe gbọ́. Yeah. ẹ má bìlín pé mi lè sọ àti mo fẹ́ sọ nínú wọ́ọ̀dù lẹ́ẹ̀kan ètò ìṣẹ́ kẹrin sí mi lọ́fíìsì ṣe rí ibi tí màmá fi gbálẹ̀ yẹn ibẹ̀ yẹn pọ̀ gan ó ti àfẹ́kìtì eegun ẹ̀yìn wọn ní ìta pè ní spinal cord. ha tó tó yẹn ni ah, ìwọ lọ irú wàhálà wo wà lélẹ̀ ẹ wò ẹ jọ dókítà ìjọ tó yọ ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ gbogbo nǹkan tí ẹ bá lè ṣe òun ni kẹ́ bá mi ṣe sọ̀rọ̀ ìyá yẹn ṣé rí màmá yẹn ó kàn wá kí wa látàbúlé ni wọ́n á kí wa látàbúlé ni ìyá ọkọ mi dẹ̀ ni wọ́n tí wo ni kó bá wa gbọ́ wípé ìyá oníyà tó fi ẹsẹ̀ ara ẹ̀ méjèèjì ń kúrò lábúlé kó tó di ipò padà sílẹ̀ ó ti dà láàbò ara ẹ e, àwọn ayé máa sọ mí lẹ́nu ìjọ ṣé rí gbogbo nǹkan tí ẹ bá lè bá mi ṣe sí ẹ bá mi ṣe ṣé ti gbọ́. Sherry, I um, àwa gẹ́gẹ́ bíi doctor and try best wa She understand I'm um, ìwà nǹkan tí mo tún fẹ́ sọ fún yín ni pé ṣẹ́rí nǹkan tó ṣe wọ́n possible kí wọ́n padà fi ẹsẹ̀ yẹn rìn and what uh, dẹ̀ possible bákan náà tó yẹ pé orí wheelchair ló máa padà wheelchair. Hey, ńlá lè lè yù. so nígbà rò pé ọ̀rọ̀ yẹn kò ń ṣe nǹkan tá a lè máa sọ ní wọ́ọ̀dù tí náà mo ti pé káwa sọ nínú ọ́fíìsì mi ṣé ìyá wa máa gbìyànjú gbogbo agbára wa ẹ̀yẹn ṣáà máa gbàdúrà ọlọ́run á fún wa ṣe. àmín ẹ ṣe gan dókítà. pẹ̀lú mi abiyamọ tòótọ́ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ lóòótọ́ la mọ̀ pé pẹ̀lú mi ló sọ ọ́ da láàbọ̀ ara ṣùgbọ́n wá wò ó pẹ̀lú mi tó ń wo òun bó ti wu òkèrè mọ́ kò sí tó gbúdọ̀ ṣe o kò sí kò dẹ̀ má wàá gbàgbé àdéhùn tí ń bẹ láàrin wa àwa àti rẹ. àṣà tó pọ́n jẹ́jọ́ ikú pa ọ́. ámbìlìtà ọpọlọ tí ń jọra ẹ̀ mọ́lẹ̀ má sì gbàgbé pòbìrín kìtì nìkan inú agbádá kan náà lẹyẹ létí jẹ létí mu ní a. wòdùà ikúnukún ẹyẹ ayé àkàlàmọgbẹyẹ ọdẹ ọ̀run ọ̀dàlẹ̀mọ̀dọ́gùn gangan lè wá ó mo gbàgbé ìmùlẹ̀ tí ń bẹ láàrin wa òun. Udah jolong. I ni. kí wà ní nǹkan àṣírí náà. mi ì tí ì rí ilé gẹ́ẹ̀tì nǹkan náà ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan kan wà láàrin wọn tó jẹ́ pé àwọn méjèèjì nìkan ló yé tẹ́dà àlàyé kankan mọ̀ sí. torí pé pẹ̀lú mi. kò kí fẹ́ gbòòrò yé ẹsẹ̀ tí anytime téèyàn bá ti dárúkọ yẹ báyìí ó máa le jù wá ni ó máa change ojú ẹ̀ wá ni tó máa sáré bínú straight àwọn nǹkan bá yàn dẹ̀ normal náà báwo ni ṣe máa gbọ́rọ̀ ìyá mi tínú wọn máa bí mi ah, ìyá ẹni nìyá ẹni nítorí ẹ̀ ni mo ṣe ń wò pé ó dàbí ẹni pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin pẹ̀lú mi àti yẹ ó mọ̀ pé alákọ̀ọ́kọ́ náà kò kọ́kọ́ jẹ́wọ́ fún mi pé ìyá òun wà máa tún wá mọ̀ tán pé ìyá ẹ̀ wà ní ìjà ni ní gbogbo gbà tó bá ti gbọ́rọ̀ yẹ ìjà ni nǹkan kan wà láàrin òun àti ìyá ẹ̀. kí wàá lọ wá fẹ́ ṣe sí báyìí. Ah, nǹkan tèmi ń wò ni pé bóyá kí n gbìyànjú láti wá ìyá pẹ̀lú mi lọ kí n lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ó mọ̀ tí gbogbo kíní bá délé tó ń sè tólú ẹ náà ló máa dà ó dé mo wípé mi ì lé mi wàhálà tábà lọ sọ yìí pé ọ̀rọ̀ bíntín kan ni tó <laughs> wà lọ jẹ́ pé nǹkan ńlá ni nǹkan tá à ń sọ màkọ́ la máa sọ mo ṣe wò pé bóyá kí n lọ síbàdàn tí n bá máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò bóyá òkòdó ọ̀rọ̀ á jáde. ìyẹn náà dá no problem tó bá ti jẹ́ yẹn ló máa fi mọ̀ títọ́ rọ̀ you can go ahead. Mm-hmm. ṣé ọ̀ nìkan ló wá fẹ́ dà lọ. no èmi nìkan kan èmi àti ìyàwó kúnlẹ̀ lájọ máa lọ. ok kò sí problem. wá lè ṣe jẹ́ màá máa fún ẹ ní feedback. kò sí problem <laughs> but báwo ni pace ọ̀hún yẹn ṣó ti relief yín dẹ̀. ok ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ ẹ máa wà ok ẹ bóyá kẹ́ ẹ tún sọ ibòmíì tó bá tún dùn yín so that màá lè mọ àwọn necessary tests tó yẹ kí n ṣe fún yín. ẹ máa wà òkè ṣe ẹ máa ní kíkan lára àwọn nọ́ọ̀sì yẹn kó gbá àwọn oògùn kan wá fún yín sìn tẹ bá ti lò ah, ẹ máa wá òkè. jẹ́gbọ́n ẹgbẹ́ náà. Mọ́ráyọ̀. kí ló dé tó gbẹ́rù ẹlẹ́rù lórí tó fa tiẹ̀ lọ́wọ́? orin ìkìlọ̀ la kọ fún ọ ìbádá kó o fetí ìgbọràn gbọ́ orí yóò bù ọ́ lọ́wọ́ o. abẹ́rẹ́ ṣe rárá rà abẹ́rẹ́ rà ọ̀rọ̀ máa dìye tó kọjú ọ̀gbọ́n yóò bọ́dọ̀ lọ́hùn àfàìmọ̀ tí wọn náà bá kojú òpin sọ̀rọ̀ wa àfàìmọ̀ kó má bọ́dọ̀ lọ kùkùrù pẹ̀lú ìyá ayé ti kọ́ lẹ́kìnní ọ̀hún kùkùrú gbẹ̀dì yáyé ti kọ lẹ́ẹ̀kejì bí kùkùrú gbẹ̀dì yáyé bá ilé kọ lẹ́ẹ̀kẹta tọ̀rún ọgbà o. wọ́n fẹ̀mí rẹ di o ó léwu fún ọ. ọgbọ̀rún. ẹ ẹ ẹ ẹ. ẹ bá mi lọ kí ni mo ti fẹ́ máa lọlé. ẹ ní sùúrù ah, arábìnrin bíbélì jẹ́ kó yé mi pé ègbé tí a kò fi rán tó ń jíṣẹ́ bẹ́ẹ̀ sì ni ègbé nífẹ̀ẹ́ tá a rán tó kọ̀ tí kò jíṣẹ́ náà. ẹ wo pásítọ̀ ó ti yé mi ẹ wá lọ jẹ fún mi ta ẹ jẹ́ ká tiẹ̀ bọ́ǹsì ta kúrò nù bíbá iná ìjó. ẹ farabalẹ̀ ẹ wò ó olúwa lẹ́run sọ fún mi pé iṣẹ́ kan wà lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń jẹ́ báyìí iṣẹ́ tẹ̀ ń jẹ́ lọ́wọ́ yìí ẹ má kọ̀ láti jẹ́ o nítorí pé tí ẹ bá kọ̀ ó léwu gidigidi ni ó sì lè sẹ̀mí ilé gbòdò ìgbọràn ó sàn jù ẹbọ rúrú ìfetísí ó sàn jù ọ̀rọ̀ àgbò lọ bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run wí. ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá aláyọ̀ ayìnlógo àdúpẹ́ lórí ọmọ yìí ẹ̀yin lẹ́sẹ̀ kó yọ ayé pé ẹ̀yà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bójú sákòlè mi kọ́ lọ́ fi ara wọn ní wákàtí ọ̀wọ̀ yìí mo fi arábìnrin yìí lé lọ́wọ́ bàbá èmi náà lè ń bá sọ̀rọ̀ ẹ̀ ǹlẹ́ sí òsì níbo ah ah ẹ ẹ ẹ dákun ẹ dákun ẹ jèrè ẹ bó bó wà lára ẹ báyìí ah ah ah ah ẹ gbà mí o ye, ye, ye, ye, ye, ye, ye, ye, ye, ye, ye, ye, ye, láwàárí. ẹ ẹ àǹtí. èé ti rí. kò sí. ariwo rẹ ló jí mi àtẹnudọ́nu mo ti jí mo ti ń bọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àǹtí. èé ti rí ìyàwó ọmọ yín ni eh. ìyàwó pẹ̀lú mi ìní eh, wọ́n fóònù mi fún láti ọsibítù ní ìsìn. ẹ eh, kí ló ṣe. wọ́n ní ó fẹ́ lásìdẹ́ǹtì díẹ̀. ẹ mo ló ti bọ̀. ń bọ̀ níyìn náà ni o wọ́n fẹ́ wá wò yín ló ní àṣídẹ́ǹtì o. ah mo dáràn ọsibítù wo ló wà sí ọ̀pọ̀. ah kọ̀pọ̀ ọ̀pọ̀ díẹ̀ o. ah mo dáràn. ọ̀pọ̀ o òun lílẹ̀ ló ti bàjẹ́ o. ah ó ti kú o. Eh, ẹ àǹtí àǹtí ẹ ní àǹtí àǹtí awù kí ni ṣe bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ yọ àǹtí. ẹ tani bẹ́ẹ̀ ní sẹ́ ẹ dàpọ̀ ẹ àǹtí. ọmọ wo mo lè gbóyún pàmì sí ẹ láyéláyé jẹ́kù tẹ̀lé wọ́ọ̀kì mo lè wọ́ọ̀kì láyéláyé. Ah, ah. <laughs> sọ fún mi kí ni nǹkan tó dé gan tó ṣe fẹ́ gbé ẹrù ẹlẹ́rù sórí tó wá fẹ́ fa tìtì ẹ̀ dání sọ fún mi náà sọ fún mi àbí ṣé ìyá ìyá pẹ̀lú mi ni sọ fún mi lẹ́yìn jẹ́ gangan sọ fún mi. sórí ìyá Pẹ̀lúmi tó mẹ́nu bà yẹn wọ́n kúrò ní ìyá ọ̀rẹ́ lásánlásán sí ìyá Pẹ̀lúmi wọ́n dúró gẹ́gẹ́ bí ìyá sí èmi gangan àti kékeré lèmi àti Pẹ̀lúmi ti ń ṣọ̀rẹ́ kò dẹ̀ sí nǹkan náà tí ìyá Pẹ̀lúmi ṣe fún Pẹ̀lúmi tí wọn kì í ṣe tèmi oore oríṣiríṣi ni ìyá Pẹ̀lúmi máa ń ṣe fún mi títí dìgbà tá a fi wù dàgbà tá a fi lọ léwe ya pẹ̀lú mi máa wá wo pẹ̀lú mi sùn wọ́n máa di ẹrù pẹ̀lú mi wá wọ́n máa di tèmi sí ibi tá a tún gbé ní skul gbà yẹn ya pẹ̀lú mi ló sanwó bẹ̀ títí títí títí tí ta fi jáde wọ́n máa mú owó wá fún pẹ̀lú mi wọ́n máa mú tèmi wá lọ́tọ̀ orí mm-hmm. pọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ya pẹ̀lú mi máa ń ṣe fún mi kò tún wá ń ṣèmi nìkan o àti àwọn ẹbí mi náà ni ya pẹ̀lú mi ṣe oore fún gbogbo eléyìí mo á ni mo rò pé tí pẹ̀lú mi bá jẹ́ ọmọ ọ̀dájú kò tún da kémi jẹ́ àbáramóore jẹ́ ọmọ eléyìí ni mo á wò tí mo fi rò pé gbogbo help tí má lè ṣe fún ìyá pẹ̀lú mi ó máa dà kémi náà ṣe fún un torí ìyá pẹ̀lú mi ti ran èmi náà lọ́wọ́. Ah, ọkọ mi mi ò mọ̀ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn ṣùgbọ́n báyìí tí mo ti wá gbọ́ kò wá yẹ kéèyàn fi ibi san oore fún lóore ire náà ló yẹ kéèyàn fi gba oore mi ò ṣe fi mí lẹ̀ níyìn kí n máa béèrè àníyàn mi lọ́hùn àyìn. màámi màámi ẹ wò ẹ fọkàn yín balẹ̀ èmi tí mo ní kẹjẹ kájọ máa lọ síkò ó ní reason tèmi náà sọ pé kẹjẹ kájọ máa lọ ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà kankan ẹ yẹ ká máa lọ síkò. ẹ dúró náà eré àníyàn kílẹ̀ ẹni fẹ́ máa bá lọ ń àyìn náà mo lérè àníyàn kílẹ̀ fẹ́ máa bá lọ ń àyìn nígbà táwọn òjíṣẹ́ Ọlọ́run sọ wípé kẹ́ẹ̀ fi bí ilẹ̀ gbogbo bí téèyàn bá wà láyé tàdáwó ń ṣẹlẹ̀ lọ́tún tíṣẹ́ lọ sí kéèyàn ó kó bẹ́ẹ̀ ni kọ́ wá bomi gbàngbà lọ ah, ah àwọn mímọ̀ gan wọ́n ní mọ́kà ní ẹ bá nàbì sí ńgbà àtàdánwò dé lọ́tún lọ́sí ọ̀ sálọ mọ̀dínà ni tí mọ̀dínà nàbì sí nìyẹn ah, ah. ẹ lọ jà ìṣojà rí tara. mọ́mi ṣe rí anything tẹ́ bá ti fẹ́ mi ò fẹ́ kẹ́ hesitate láti bí mi rárá ṣe ti gbọ́ mọ́mi kí lẹ wá fẹ́ jẹ báyìí. nǹkan tẹ́ bá ti fún mi náà ni màá jẹ. gbogbo nǹkan tí mo bá ti fún yín báwo. ẹ sọ nǹkan tó wù yín jẹ fún mi kí n lọ ṣe fún yín. bó ṣe jẹ́ gọ̀ǹgọ̀ ló sọ fún yín gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ pátápátá tẹ́ bá lè béèrè lọ́wọ́ mi ẹ béèrè lọ́wọ́ òun á ṣe fún yín ìyàwó mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ lórí gbogbo akitiyan ẹ lórí mọ́ mi ọmọ atọ́jú ọ̀nà. mi wàá fẹ́ kó dúró mẹ́ o tọ́lá àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rù ń ṣoníṣẹ́ àfẹn tó bá ṣe dòpò. mo fẹ́ kó máa wo màámi tó jókòó ibi ẹni pé ìyá tó bí mi gangan ni gbogbo nǹkan tó bá ń fẹ́ pátápátá ni kó máa ṣe fún wọn ọlọ́run á dẹ̀ dùn ẹnu. àmín ìfẹ́ mi nǹkan tí mo mọ̀ ń jẹ gangan ló tún kọ́ mi náà ṣé wo mọ̀ wípé téèyàn ò bá tọ́jú àgbàlagbà ṣé ló dàbí ẹni pé yàn ń wa kòtò sílẹ̀ fúnra ẹ̀ ìbínú ọlọ́run dẹ̀ máa ń dé sírú àwọn ẹni bẹ́ẹ̀ èmi ò dẹ̀ fẹ́ kí ìbínú ọlọ́run wá sórí mi torí ẹ̀ mú láti tọ́jú màmá wa. ẹ ṣe ọkọ mi ẹ ní rí ìbínú ọlọ́run ọlọ́run òkùnkùn ní bínú sí i ẹ wò ó dúpẹ́ lọ́wọ́ yín o ṣáde bínú mi ṣe dùn sí i mo mọ̀ dájú pé inú ọlọ́run ọba náà máa dùn sí yín ìbànújẹ́ òdẹ̀ ní jẹ́ méjèèjì ọlọ́run á ọmọ alálùbáríkà á fi ta yín ní agbára ọlọ́run ẹ̀yìn ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ o. ṣé tí wàá mọ̀ nǹkan tẹ fẹ́ jẹ báyìí. <laughs> ṣó kúkú mọ̀ pé àmàlà ni oúnjẹ ìbàdàn. mọ́mí <laughs> láìka àmàlà gan mọ́mí ẹ jẹ́ wọ kíchìn. Eh, ah, ẹ wá o ọ̀nà méjì ni kẹ́ dáná ẹ̀ sí. ọ̀nà méjì mm. kí n ṣe pé kan tó ń sìn. <laughs> ọ̀nà mm. méjì man àwọn oògùn tí dókítà fún yìí ṣé ó dẹ̀ ń bá yín lára. ó ń ṣiṣẹ́ o kódà ojú tó máa ń ro ní tẹ́lẹ̀ gorogo kò ro mímọ́. ó ti wà ní àdúpẹ́ fọlọ́ ẹ pẹ̀lẹ́ ma wọ́n á fún mi lálàáfíà. ṣé mo dúpẹ́ kó tọ́jú mi o mo máa tọ́jú wọ náà ṣé mo dúpẹ́ o. Deixa eu application. ṣé mi. adébẹ́ báwo ni. ṣé ọba ah. ṣé ọba lóore wa ni tó fi kí wa. as in ní pé à ń kọjá ìwọ náà kọjá àwa gbẹgbẹ ó wá rí wa ó wá bóun ó ṣe bẹ́ẹ̀ wa ó shiu see me see wahala o. Arike. na jijiji i dey dey pass dey go you call me back say make i come greet you you well. kò fẹ́ kó wà ń bọ̀ dà. ẹ sẹ́ àdé tán na mi na dey which kind thing be this one now. ee obi obi obi obi obi obi obi obi sori mo like ẹ tẹ́lẹ̀ bèjì mo tún wá like ẹ sí i torí pé orí ẹ ò pé yes orí ẹ ò pé náà orí àwa ò lè kí wa simple course ẹ káàárọ̀ o ẹ káàsán o ok o fẹ́ kó àwọn bọ́dà bí hmm. wàá sọ pidgin now sọ òyìnbó gidi sọ good english. Make me talk English. So English, English. Make talk English. English. Make me talk English. Make me talk English. <laughs> Now don't say they fall on our fair hand. Hmm? You know what's up. If I won't drag you for ground now with my matter, I go drag him. But no worry, I no go drag him. I go keep am till next time. Oh, I don't know, mo, I don't know. We oh, ma understand eh. Gbogbo ìbò tó gbọ́ ní ayé ẹ̀ kò kan agolo rọ́ọ̀bù. Èyìnbó tó gbọ́ kò kan agolo rọ́ọ̀bù. O tún wá ń sọ pidgin sáwa. Ah, Ẹjọ́ ẹ̀kọ́, ká ní pé wọn náà kàwé kálọ̀ ń ṣe drop out tó kúrò ní school ss1 kálọ̀ kàwé tó lọ tó bá náà ṣe lọ tá à ń lọ tá à ń dé tá à ń gbalè ládùúgbò yìí ni wọ́n mọ̀ pé simple cut ní kéèyàn kí àgbàlagbà tó bá dé àgbàlagbà bọ́ ò lọ school college of education kọ́kọ́ tiẹ̀ bẹ ẹrú mọ́bì kan kó kọ́ tiẹ̀ lọ ò lọ sisi àdúgbò òun lè di káàkiri àdúgbò àná. náà náà ti ń pọn ah. ń pọn sẹ́ẹ̀mù sínú ìwé. ọmọ tó jẹ́ pé gbàtàwà wà ní ss2 ṣó rántí hmm. gs1 ló wà àwọn ará mọ̀ ẹ̀dá nígbà ìgbà yẹn àwọn ọmọ ìlọsọ àwọn ọmọ ìlọsọ why you answer okay you don grow you don dey big up abi you dey do big girl na eh. some pidgin sawa ẹjọ ẹkọ ká ní mo ṣe ẹ náà kàwé yes yes ká ní ìyá ẹ kàwé mm-hmm. táwọn náà mo value education mm-hmm. wọn mọ̀ pé kò yẹ kó jẹ́ kó drop out ní mm-hmm. ss1 listen to me education is not negotiable. bó ṣe jẹ sọ fún ní yorùbá. ní yorùbá wọ́ọ́ ni education ló ṣe kókó ní gbèsè ayé èèyàn bí n tẹ̀ lè sọ yorùbá education. so n gbọ́ so you oh you just need to get it in your brain. sọ fún ẹ ṣí memory card yẹ kó máa kó síbẹ̀ báyìí. sọ ráyè lóde ráyè lóde sìn you are just a nuisance. Mm-hmm. sọ fún. creating nuisance ládùúgbò ìwọ òun creating nuisance. sori àwa ti check yẹ ìyá ẹ ló fi jọ. yes mọ̀mísí ẹ náà kà ìwọ náà kà generation yẹ ti ń waste. mọ̀mí mọ̀mí náà kà uh-uh. ìyá ẹ̀ ká ló ń tata honey is in the family. family ẹ ló wà so àwọn oníwà ti máa bá ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n idiot ọdẹ. wọ nǹkan náà. ìwọ́n náà ti ń wọ gold sọ̀rọ̀ ti ń wọ orange o fi green blend yẹ. colour speaking. <laughs> má <laughs> ẹkún ẹ̀ ò sí yà ẹkún ẹ̀ ò ń ṣe ni àtọ́. èmi kọ́ èmi kọ́ òun. òkì wa òkì wa ẹ̀ẹ́dùfù wa. pẹ̀lẹ́ kádékẹ́ ọmọ yorùbá tó ń gbé bí ó pè yéé ó dùn ó fẹ́ ké. èmi èmi ni pẹ̀lú mi pàrokò ọ̀rọ̀ ránṣẹ́ sí ó lé mi ò rówó ń rádé kí ọmọ tèmi nílé ìwé ẹ bọ́ ní ìyá òun lówó ni ìyá rẹ̀ ọ̀nà owó ọ̀hún ẹ̀yin irúmọlẹ̀ o ẹ gbé egba àrùn lé mi lọ́wọ́ kẹ́ ẹ gbé fún pẹ̀lú mi kórí ó mọ fọ́ kínú ó mọ rú kí ìyá rẹ̀ orí bi náwó sí. Ha ha ha ha ha ha. gbà sí mi màmí adékẹ́ lómi lójú àlá ni ẹjọ́ ẹ má ṣàánú mi ẹjọ́. yàrá adékẹ́ kan náà. tí bá ti ṣèwọ ẹ bá mi bẹ̀wọ̀ ẹjọ́ ni kò dáríjì mi ẹ má jẹ́ òkú. mi ẹjọ́ má jẹ́ òkú. ṣé wọ́n jẹ́ òkú? wọ́n jẹ́ òkú. yàrá adékẹ́. ní ọmọdé sẹ́yìn ẹjọ́ torí tọ́lọ́wẹ̀ dáríjì. ìyá pẹ̀lú mi. ó bàbá. fara rẹ balẹ̀ ilé ẹ̀kúta tí ń jẹ́ wẹ́rùn rẹ o àwọn kan bẹ́ẹ̀ àwọn náà sì tún ni. ìyá pẹ̀lú mi ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ojú rẹ̀ ò rí ohun tẹ́nìkan rí rí o. ẹ bí pẹ̀lú mi ó ṣe wà nù o kò lè bọ́ ń bẹ̀. Ah, ẹ dákun ẹ jọ. toró ti tẹ àwọn àgbà lójúmọ́lẹ̀. ọmọdé burúkú ó bojú wẹ̀yìn òjòkòlólúwẹ̀rẹ̀ ń pani ó ti tọ́ ṣoṣo ó sì ti rí jà ṣoṣo. ẹ̀yin àgbà bíi díyà gàdà ẹ̀yin àgbàlagbà bíi díyà gàdà ẹ jèbù rẹ̀ àwọn olùgbẹ́ bẹ́ẹ̀ mo ti wí fún ní yọ́bà rẹ̀ mi ni ó. mo fún wọn gbogbo bó ṣe mọ̀ fún yín. tó bá ti lọ yá ó yá náà èmi ò fẹ́ ju ojú ọ̀tún rẹ̀ lọ. ojú ojú mi. ojú ọ̀tún rẹ̀ ni. Ah! bàbá ìdákọ̀ ẹ bá mi bẹ̀ wọ́n ojú lè wọ ara láì sojú fàárí ó sí. ojú lè wọ ara ìdákọ̀ ẹ ṣàlẹ̀. èyí mo gbójú rẹ̀ lọ. ìyá pẹ̀lú mi tọ́ni ojúlógo ojúlọ wàrà ẹ̀yàn tí ò lójú àmọ́ gbélé ayé. Ah, bàbá bàbá ìṣàánú mi ẹjọ ẹ jẹ́ kó béèrè nǹkan mi máa fún ọ. èèyàn ké tí tẹsẹ̀ bodò kó máa kígbe òtútù. bẹ́ẹ̀ni. Ah, tètè bá mi o. alábẹ̀ẹ́ ṣiṣẹ́ ọwọ́ rẹ tó bá ti ṣe tán. Eh? ẹnà bẹ́lẹ́. bàbá ìdàkùn ẹjọ́. ìbà tí wáyé ẹjọ́ ìbà tí wọ́n oòrùn. fi ṣàánú mi o. ìbà jí lẹ́bẹ̀rú. ìbà àwọn títí ń sọ kí n tó máa ṣe mọ́ lẹ́yìn ọbùn lọ́wọ́ ìyá ẹ̀ bàṣẹ sí. àṣẹgùn. ìdàkùn ẹjọ́ ìlà rẹ kí n bà rẹ o ìka ìka bọ́lá ìka ìkẹjọ lọ náà. tó fẹ́ já mi sí já mi ni. nàfẹ́lẹ́ nàfẹ́lẹ́ ẹni bí mo ràn ló ń pọ́n. ayọ̀ tábò mi. Yes! nǹkan kékeré yẹn ni wọ́n wá sọ di bàbàrà mm-hmm. ṣé ọ̀rọ̀ tí èmi àti pẹ̀lú mi kàn fi bá Rádékẹ́ ṣeré lásán lásán òun ni wọ́n fi mú ilé ayé èèyàn kan lọ́ fi bàjẹ́ tó tó yìí ah! kọ́ lóun máa máa ṣàánú wa ni o àwọn èèyàn máa àwọn èèyàn máa lágbára gan o. màmá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa ó ní gbogbo ipò tí ẹ̀dá bá wà ó ní ká máa dúpẹ́ lóòótọ́ ní ìgbà tí ọmọ yín wà lórí ìdùbúlẹ̀ àìsàn tí ẹ dìde láti wá ìrànlọ́wọ́ lọ sínú ayé àwọn tẹ lọ sunkún bá tán làwọn àgbà yẹn ní kété tí ẹ ti bá wọn ẹ máa fi yín sílẹ̀ ni wọ́n ti yọ àánú tó wà lára òbí sọmọ kúrò lára yín ìdí nìyí tí pẹ̀lú mi ò ṣe fẹ́ rí yín rárá tó fi ń sá tí ẹ wá ń wò bíi ọmọ burúkú àbí ẹni tí ò dà ẹ má rò bẹ́ẹ̀ ṣe rí ayé òní fún yàn ní adìyẹ kó má gba olùdí màálù lọ́wọ́ yàn olúwa ọlọ́run nìkan ló sọ wípé ọ̀fẹ́ la fi fún ni ọ̀fẹ́ láti fi fún yàn padà. abẹ́rẹ́ ayé mi lòdì ẹ̀rọ ayé mi lòdì báyìí ṣé bí torí kí wọ́n lè bá àjèrè ọmọ nìyàn ṣe ń ṣe wàhálà lórí ọmọ nítorí kọ́mọ mi lè gbáyé ni mo ṣe fi ojú yìí sílẹ̀ pásítọ̀ ẹ wá gbà mí kí ni nǹkan tí ẹ máa ṣe fún mi tọ́mọ mi máa fi ní àánú mi lójú padà. ẹ gbà mí ẹ ṣàánú mi. ẹ rí ló wá ọkú ni o yẹ ẹ gbà mí ẹ ẹ ẹ. ẹ gbà mí ẹ ṣàánú mi kò tẹ́ kò yé mi mọ́ ẹ jọ. èmi ò kì í ṣòkò alààyè ni mí ọlọ́run ò ní jẹ́ kí mi bá wọn kú kọ̀ wọ́n ọlọ́run ò ní jẹ́ kí n kú kú òjijì ọlọ́run ẹlẹ́dàá mi kò ní jẹ́ kí n kú ikú kan bí kò ṣe yíyẹ. ṣẹ́rí wípé olódì mi kú àbí òkú á dá àbí ọgbọ́n ni nítorí gbogbo ògùndìyàn tó ń ṣẹlẹ̀ náà ni nítorí gbogbo wàhálà àti ìdààmú tó ń ṣẹlẹ̀ yìí ni òun là ṣe dá àbí ọgbọ́n ipe kí wọ́n túfọ̀ pé olódì mi ti kú ṣe wá rí gbogbo ọgbọ́n tá a dá yìí ó wà láàrin ẹ̀mí kúnlé ìyàwó àti pásítọ̀ tó jókòó ẹ̀. bẹ́ẹ̀ ni màmá ní kété táwọn ti dìde láti ràn yín lọ́wọ́ ni àwọn arógo ṣáájú ológo àánà ti gbìmọ̀ pọ̀ tí wọ́n gbé ogun dìde èyí ló fa ìjàmbá ọkọ̀ tán ní nígbà tó ń bọ̀ lọ́dọ̀ yín ní ìgbà tí a fi ẹ̀mí wa wò wọ́n yẹ kó yọ ayé pé kàtúfò lódì wọn nítorí nǹkan tí a lérò kó mọ bàbá bá nǹkan tí à ń rò jẹ. pásítọ̀ pásítọ̀ ọ̀rọ̀ àyẹ̀wò ni mo wá yìí ta ni mo ṣe báyìí tí ó dáríjì mi torí ọlọ́run pásítọ̀ ẹ gbà mí ẹ gbà mí kí ni kan tẹ́ máa ṣe fún mi tí gbogbo wàhálà tó máa fi lọ sópin ìgbàgbé ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. ọ̀nà àbáyọ wà a ó ṣe ìràpadà fún yín ni ní kété tí a bá ti kó níbí báyìí a ó lọ sínú ṣọ́ọ̀ṣì wa ẹ wà ní ìgbélé ọlọ́jọ́ mẹ́ta àwọn afàdúrà jagun wọ́n mọ̀ fàdúrà jagun fún yín láàárọ̀ lọ́sàn lálẹ́ ó dá mi lójú pé lẹ́yìn àdúrà yìí pẹ̀lú mi a ti padà bọ̀ sípò tó fi jẹ́ pé tó bá rí yín àánú yín á wà lójú ẹ̀ bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run wí. ẹ ṣeun pásítọ̀ máa ṣe máa ṣe ìgbà mi báyìí a ó gba àdúrà gbogbo ẹ̀mí kẹ́mí tó wà nínú òkùnkùn tó ń tẹ̀fà sínú mọ́lẹ̀ nípa arábìnrin yìí ṣe bá bá wa ti ṣubú ó yẹ gba àdúrà.

bàbá mú ẹ̀mí mímọ́ olú ẹ tú wọn ká olú ẹ tú wọn ká olú ẹ tú wọn ká olú ẹ tú wọn ká ẹ sọ di àdúrà. lórúkọ jésù lórúkọ jésù ṣe àpẹẹrẹ ní jésù bàbá mú ẹ̀mí mímọ́ gbogbo ẹ kápá ló ń wẹ ọmọ ẹni òkú ẹ wọn ní òkú tí wọn tàbà sínú mọ́lẹ̀ tí wọn kọ ìyá àti ọmọ síra wọn lórúkọ jésù bàbá mímọ́ olú ẹ tú wọn ká bàbá ẹ tú wọn ká ẹ̀mí ẹ tú wọn ká olú ẹ tú wọn ká jésù olú àwa a sọ fún ọlọ́run báyìí wákàtí àti àkókò yìí gbogbo ibikíbi àwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ti ń tafà sínú mọ́lẹ̀ tí wọ́n ń kọ ìyá àti ọmọ síra wọn àwa bẹ̀yẹ lẹ́dùnmarè inú ẹ̀mí mímọ́ kẹ́ bá wa tú sí wọn lẹ́nu kẹ́ bá wọn dà wọ́n rú ó yẹ gbàdúrà. ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run lẹ́gbàrà gbogbo bíkíbi yàtọ̀ tẹ̀ tàbọ̀ sílẹ̀ tó ń tà wọ́n ní orúkọ jésù lẹ́dùnmarè ó ní bá wọn tún ọ̀ká ó ní bá wọn tún ọ̀ká inú ọ̀rọ̀ kó máa sọ̀ka ìfún láàrin kó máa jó wọn rú kó máa jó wọn rú kó máa jó wọn rú kó máa jó wọn rú kó máa tún ọ̀ká kó máa tún ọ̀ká àbẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́mọ ẹ̀ ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa jésù olúwa wa ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá ọmọ mímọ́ àwa pè ní wákàtí ọ̀wọ̀ yìí tó lẹ́ni ká kan ẹ̀kùn pẹ̀lú yóò ṣe fún wa oh, ẹni ká béèrè pẹ̀lú yóò fi fún wa oh, ẹni tó bá béèrè lẹ̀ yóò fi fún àwa béèrè fún ẹnu ẹ̀mí mọ́ra tòde ọ̀run níbikíbi láyè káyè níbi tó àwọn ẹ̀mí òkùnkùn tó ti ń tàfà sínú mọ́lẹ̀ tó ti ń kọ ìyá àti ọmọ síra wọn ní orúkọ jésù inú ẹ̀mí mọ́ ilá tó di ọ̀run kó wá sọ̀kalẹ̀ sí wọn láàrin àánú ọ̀ká kó tún ọ̀ká olú ẹ̀ ṣe bẹ́ẹ̀ olú ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo bíkíbi ìtọ́ ti ń pìmọ̀ pọ̀ tó ti ń pìmọ̀ pọ̀ lórí arábìnrin yìí àti ọmọ ẹ̀ tó ti ń kọ ẹ̀yìn wọn síra wọn ní orúkọ jésù ẹ̀yin ọ̀rẹ́ dèdè wọn rú àbí wọn bẹ́ẹ̀ dèdè wọn rú ẹ̀mí mẹ́ẹ̀ dèdè wọn rú. Hmm. ọlọ́bẹ̀ ayé a máa ń pọ̀ wọ̀rọ̀ yìí lówè ìmọ̀ láró nù ìyá pẹ̀lú mi ta ní ààbò láṣìírí ó mà fẹ́ tú wa ká ó fẹ́ tú wa láṣìírí o òkúta sin ẹsẹ̀ rẹ̀ ré o ọ̀nà tá a wàá gbà tómi òfin nítẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu òun mo fẹ́ gbọ́ o. ọlọ́bẹ̀ ayé o ìwọ ló mà ti wáyé olùnàgún ìwọ náà ló mà ti lọ ẹ̀ torí pé kí gbọ́dọ̀ ìpẹ́ lẹ́nu ọwọ́ ìpẹ́ sà kéèké. ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ má ti yá ọ̀mà wòlì ìyá rẹ̀ ló má ṣà kò sì bọ́mọdé ṣe lè tètè jì tó oko ló máa bá kùkù tè ó ní tá a ṣe sí ẹ dá mi bébí mi mo mu wáyà yìí. ló bá gbogbo àgbọ̀njù ni kò sí láburú a sì wá ṣe kí ni a fààyè hàn. bẹ́ẹ̀ ni. ajímọ̀ ara wọlé lẹ́gbọ̀dé afẹ́lẹ́gbọ̀ lẹ́gbọ̀ lára ṣèrànjú ayé aláfúnfún gbàwọ́ ọdẹ ìjẹkùngbò òféèfé ẹ̀yà jíga ní kẹta àwọn àwòrò ṣàṣà ń fẹ́ ìjíǹjí tí mo jẹ́ wá yẹ. o ah. ah. fẹ́ fẹ́ yí kọ́. Ah. èèwọ̀ èèwọ̀ ayé o. irọ́ inú bí wọn náà níjẹ̀rù fún ọ̀bẹ lọ́wọ́ ẹ̀. Ọ̀rúnmìlà jí ní kùtùkùtù òwúrọ̀ Ọ̀rúnmìlà dáfọ́ wọn mẹ̀rẹ̀kẹ́ ó gbójú dé àwọn ìyá mi àdé lọ n ò ní bọ́ọ̀kú àgbẹ̀ ẹgbẹ́ mọ́tò. dẹ̀ lára ti sùn. ṣeun ọlọ́run àtúbọ̀ fún yín lálàáfíà. àmín àmín. ẹ pẹ̀lẹ́ ma ẹ ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kémi sáré wọnú kíchìn lọ kí n lọ dáná tẹ bá ti wá jẹun tán ẹ wẹ̀ ẹ lóògùn ẹ lọ sùn ṣe ti gbọ́. ibi tó bá ti ní kí n ṣe náà ni bóyá kí n kọ́kọ́ jẹun náà. kémi sáré lọ. torí ọlọ́run ẹ̀rù ti kúnlé àgbà mọ́ mi lára gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ti ṣẹ̀ yìí nípasẹ̀ wa ní sí ẹjọ́ torí ọlọ́run mo fi ọlọ́run bẹ̀ yìí mo fi ọlá oṣù mẹ́sàn-án tẹ̀ fi gbé mi nínú yìí mo fi bẹ̀ yìí. bàbá ẹjọ́ ìdáríjì mi ẹjọ́ torí ọlọ́run. ẹ̀rù ti kú ní mi náà ẹ̀fẹ̀ dáríjì mi. ó ti tó ó ti tó yẹ̀yẹ̀ pẹ̀lú. Thank you mo dáríjì ẹ. mo dáríjì ẹ látayé títí dé ọ̀run torí nǹkan tó ṣẹlẹ̀ yìí kò lè yé yín lẹ́yìn ọlọ́run ọba tó yé èmi nìkan ló tún kù àmọ́ mo ti dáríjì ẹ o dáríjì ẹ. ẹ ṣe báyìí. gbogbo tó lè ti ṣe ọlọ́tún jẹ́ gbogbo ẹni mhm. pẹ̀lú ẹ̀jẹ̀ kí n ti lọ ṣe tó ń jẹ tó ń lò òun báyìí lè fún ilé títà tó ti gbọ́ ìjọ tó yọ náà. ṣé rí ojú yìí ẹ má máa fi kí mọ̀ hmm? gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ pátápátá gbogbo aburú tó ti ṣẹlẹ̀ kó lóun tún jẹ́ ká rírú ẹ̀ mọ́ ẹ̀ẹ́dẹ̀ ní fojú sunkún ẹnikẹ́ni nínú wa àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ti bá wa yan ojú tó nígi èmi dẹ̀ nígbàgbọ́ pé lágbára ọlọ́run ojú yìí ẹ ṣì máa fi ríran kí n tó wẹ̀ o mọ nǹkan tí mo fẹ́ mo fẹ́ kó lọ bá mi kúnyàwó ẹ̀ lọ́wọ́ ní kíṣìnì kó lọ bá mi ràn lọ́wọ́ Hmm.